وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة adọ́gbẹ́ fún ọlọ́run ọba léyìí tí ó tún fi àánú rẹ̀ ó fi dá a padà síjọpọ̀ yìí ní ẹ̀mí ọjọ́ kejì nínú oṣù jùmọ́dálí bóòlà oṣù karùn-ún ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú nínú ìṣẹ́ra àdàbọ̀ ìmúfàdì eléyìí tí a máa ń kà ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ibi tí a sùn ní ìjẹ́dógún lórí pé a bọ́ sínú tafsir. Òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé igba ojú ọ̀nà tí ń sọ wípé. <clears throat> alimuslim mẹrẹhàtú àhí mùsùlùmí òun ni jíkì ọmọ ìyá rẹ̀ àbí ká sọ pé kíláàsì lọ́jẹ́ fún ọmọ ìyá rẹ̀ ó fi hàn yí pé tíyẹn bá fẹ́ rí àwòrán ara rẹ̀ bó ṣe rí gangan lára. òun dáa ni o àbúwọn ọ̀dáa ni ọ yóò mọ̀ mùsùlùmí ọmọ ọmọ ya rẹ̀ mùsùlùmí. méjì àti méjì dín ní ogójì two thirty wọ́n ní hadathana afubag wọ́n ní afubag kò sọ fún wa ó ní ibnu wahab ìyẹn náà fún mi nírò ibnu wahab náà sọ pé khalid ọmọ humaid ìyẹn náà fún mi nírò pa látọ̀dọ̀ khalid ibn yazid látọ̀dọ̀ suleiman bin rashid látọ̀dọ̀ suleiman abi rafi látọ̀dọ̀ abi hurairah radiyallahu ta'ala anhu ó sọ báyìí pé wọ́n ní mòmíní onígbàgbọ́ òdodo ó jẹ́ jígí glass téèyàn máa fi ń wora yìí òun lọ jẹ́ fún ọmọ ìyá rẹ̀ bóò ló ti jẹ́ jígí fún sẹ́mọ̀ yìí pé téèyàn bá wo glass tọ́ba yìí pé fìlà ò ṣe dáadáa èèyàn ó tún dé bóyá ẹ létí róòdù ìró bọ́ sẹ́gbẹ́ kẹ̀kọ́ bọ́ sẹ́gbẹ́ kẹ̀ ìyẹn ò tún ti rò yẹn. àyẹ̀fẹ́ dẹ̀tí ẹ̀kọ́ àwọn obìnrin tí wọ́n máa ń tọ́ nǹkan àbókun àtíkè lọ́kọ rẹ̀ bóyá àtíkè yẹn bọ́ sójú kan á tún tó dẹ̀ para bóyá ń gbà tó pa ojú ibi tó pa ibì ṣe bálabàlá mẹ́ fọwọ́ àwò gíláàsì. àtúnṣe láì fi ní nǹkan tó ṣẹlẹ̀ sí lára ẹ̀. bẹ́ẹ̀ náà wà á lo nígbàgbọ́ òdodo jẹ́ síkí gíláàsì ọmọ ọ̀yá rẹ̀ tó bá rí láì fi lára ọmọ ọ̀yá rẹ̀ yóò ṣàtúnṣe láì fi

المؤمن يرآه أخيه والمؤمن أخو المؤمن يكف عليه سيئته ويحوطه من ورائه. أنا إبراهيم بن حمزة وبعد صلاة ibrahim bin hamza náà wá sọ wípé ibn abi hazim ìyẹn náà bá wa sọ̀rọ̀ yíkọ wa látọ̀dọ̀ kathir bin zaid látọ̀dọ̀ Al-Walid ibn Rabah látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu wa arda ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam Abu Hurairah sọ pé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam kí lọ́rọ̀ náà ó ní al-mu'minu gíláàsì ló jẹ́ fọmọ ọ̀yá rẹ̀. wàlmúmínú ìyẹn nílé ìpínlẹ̀ kan náà tí ó jẹ́ gíláàsì fọmọ ọ̀yá rẹ̀ tó bá ti rí láìpí lára rẹ̀ ọgbà fọmọ ọ̀yá òun ní í ṣe o. wàlmúmínú akọlmúmínì àti pé múmínì nìyí onígbàgbọ́ òdodo ọjọ́ ọmọ ọ̀yá fún onígbàgbọ́ òdodo. يكف عليه ضيعته ìhun tó bá fẹ́ ráre mọ́ ọ lọ́wọ́ abakoro tí nǹkan yẹn ò fi nínú bákan náà wọ̀nyẹ mi ń warọ́ ìhì bákan náà yóò tún máa bá ṣàtúnṣe nǹkan tí rẹ̀ bàjẹ́. ńbẹ̀rẹ̀ yìn rẹ̀ ní nǹkan tó lè bàjẹ́ àbá ṣàtúnṣe rẹ̀ mùmíní ọjẹ́ gíláàsì fún ọmọ ẹ̀yà rẹ̀ àti pé mùmíní nìyí o arákùnrin lọ́jẹ́ fún nígbàgbọ́ òdodo ẹgbẹ́ rẹ̀ yẹ̀kú fọ àńgbó àbí àlẹ́ yìí lọ́yà àṣà ìhun tó bá fẹ́ ráre fún un àbá kóró tí nǹkan yẹn òfin ní sọnù bákan náà wọ̀yẹ̀ kó owó mi ń warọ́ èyí yóò dẹ̀ tún dáàbò bò lẹ́yìn rẹ̀ ẹni pé ohun tó bá fẹ́ bàjẹ́ àbá ṣàtúnṣe rẹ̀ hadithi kéènì kejì yìí àgbọ́yé kan bẹ táàmù ń bẹ kí làgbọ́yé náà òun ni pé oúnjẹ yẹ wá pé mùmíní ọjẹ́ awò glass fún arákùnrin rẹ̀. nítorí pé gíláàsì dáwì ẹni tí bá ń wò yóò máa rí ohun tí ń bẹ lára rẹ̀ nínú àléébù bẹ́ẹ̀ náà lónígbàgbọ́ òdodo ti jẹ́ tí ó máa fún ọmọ ìyá rẹ̀ onígbàgbọ́ òdodo níro àléébù tí ń bẹ lára rẹ̀ lè yẹta kálá sọ mí nìta kẹ́niyẹn lè fi là níbi láì fi hàn. ó fi hàn yí pé èyí ti pọ̀ yẹ ká máa yọra wa. èèyàn lè dáadáa wọ́n máa kù síbi kan. sílẹ̀ ìfi bá wà gẹ́gẹ́ báwọn ẹni tó máa ń sọ̀rọ̀ náà ti máa ń sọ̀rọ̀ pé ẹni tí ń bẹ lẹ́yìn aago ni máa ń mọ bọ́ọ̀lù gbà èèyàn lè má mọ̀ fóun nílẹ̀ ìfi lára ṣùgbọ́n tá a bá rí kí ti pé ká máa fi ṣáà ká máa wí kí nígbà yẹn ni wọ́n wò ó ní pé onínú kùkù ni ká máa pè é sákìyèsí kẹ́nìyàn fi lè sọ́ọ̀pù kìnìyàn láti lè máa ṣàlàyé fún bí a inú kùkù sẹ́ẹ̀ fi ń lò yìí ó ti fẹ́ máa sọ yín dẹni àbùkù o ẹ̀sìn wọn bẹ̀ o bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ rí ni. sẹ́ẹ̀fẹ́ náà gbẹ́yìn láti máa nínú hadith méjèèjì yẹn ni wípé a máa rí níbẹ̀ ìmáa wá ojú kòkòrò yẹn yẹn aláta òfin fi ọ̀rọ̀ ọkọ̀ wá lórí ibú láti so okùn ọmọ ọ̀yá tí ó lè gbọ́n igbọ́n ẹ̀. nítorí gbogbo ọmọ ọ̀yá ẹ̀sìn náà ìmọ̀ tún rọ̀bà níjàtọ̀ ni ìdẹ̀ra àtọ̀dọ̀ ọlọ́run ni tó fi so wá pọ̀. sọ̀rọ̀ pé tẹ̀síìdù lè ìsìlẹ́mà bàbá tàǹfì kòlóbí atibáyìí wọdọ ààyè ó máa máa sàlésí fún islam ìgbó ṣinṣin lẹ́mìí àwọn ẹni tí bá ń sẹ́sìn yọjọ́ tó máa pèèyàn sẹ́sìn ni wọ́n fi máa ń sọ pé ọmọ ọ̀yà ẹ̀sìn ó lágbára jọ ọmọ ọ̀yà abínibí tí ò lẹ́sìn lọ àyàn o wọ́n fi yí pé tọmọ ọ̀yà abínibí bá tún lọ lẹ́sìn ànírọ́pọ́mọ yẹn sìn lọ́lọ́ lágbára jùlọ. tọmọ ya bí ni bí bá tún lọ lẹ́sìn ajásígbé lẹ́ẹ̀kan náà ìwọ di méjì nìyẹn èèyàn fi wọ Islam a máa sálámọ̀ sí tó bá tó asóde àdáhùn tó bá rí abẹ́ wò tó bá kú abẹ́lé bo jẹ tó bá sí tó ti alhamdulilayi a sọ fún pé yẹ fámukàlá tó bá ní àṣìṣe tó wọn a máa ṣe fún inú ẹ̀tọ́ ta gbọ́dọ̀ pé fún mùsùlùmí ni ẹ̀ tó bá ní ìdìnnà lọ́wọ́ a máa ṣe fún. a tún wá sẹ̀ pé wọ́n mọ̀lẹ́bí. ńlọ́sẹ̀ yóò ayé bẹ́ẹ̀ ni yóò tó bá ṣe sàárà tí sàárà bá tún bọ́ sọ́dọ̀ fámìlì ládá méjì ló máa gbà. agbalada kó ṣe sàárà atúngbalada sílà ìlàtọ̀lá arham ìdá mọ̀lẹ́bí pọ̀ èyí tó ṣe pé ẹ̀sìn fàwálà sẹ̀rẹ̀. ọlọ́run gẹ́gẹ́ bíi ti sọ́n sátò ọ̀nà ayé àtàkà ọlọ́run wọ́n tẹ̀kọ̀ lọ́ àlẹ́rí tata wàl ẹ ọlọ́run èyí tó yẹ pé ẹ sì fáyọ̀ ọlọ́run ọba lára mọ̀lẹ́bí ni pé ṣe ọlọ́run òun ni kẹ́ ṣe lára mọ̀lẹ́bí má ṣe ọlọ́run tọ́lá nàbì sallallahu alayhi wa alihi wa sallam ọ̀nìlá ìdíkọlù lè jẹ́nà kọ́ọ̀tà oníwà lè jẹ́nà ọlọ́run ẹni tó bá jákun mọ̀lẹ́bí. tó nípa bẹ́ẹ̀ hadith tá a kà yìí ó ń sọ fún wa láti sojú kòkòrò tó lágbára lórí bóòlókun ọmọ ẹ̀yà fi máa lé dáindáin sísọ rẹ̀ tá a ní tí ó tú. àgbọ̀dọ̀ jówó tu tọrọ ó máa ń fẹ́ tu ni. owó ní máa fẹ́ tu ni ẹ̀yẹ bá ń wọra wa tá a jọ ń sálámọ̀ síra wa tá a jọ ń dùn mọ́ra ẹni ẹjọ́ wọ́n dà wá pọ̀ta ìyẹn ọkàn rí ká ẹ̀yẹ sọ́dọ̀ àfa alágbádá àfa gbówó mo tiẹ̀ ti pinnu pé ẹni tó bá já lòsùn nìkan ní bá sọ̀rọ̀ mọ́ báyìí sálòmídìí alóṣèlú àwọn afásọ̀rẹ́ bọ́rọ̀ owó ṣe rí nìyẹn. lọ́dọ̀ àwọn tó lóore jù wá lọ a máa yíwọ́ láàrin wọn náà ní ẹ̀lọ́kẹ́ mú àwọn àpá wa wọ́n fẹ́ nìkan ní ẹ̀fẹ́ wọ́n sọ ni pé owó alùsùn nìkan tó wọn bá ti sí kí ló dé oníbẹ̀ wọ́n ti jàǹbọ̀ òun jàǹbọ̀ àwọn wa ń sọ fún pé tọ́wọ́ ajẹ́ james nǹkan alùsùn nìkan ọlọ́jà ń bá rẹ̀ abẹ́rẹ́ rẹ̀ dì tọ́lọ̀ bá fẹ́ ọlọ́run lè wà fákọ̀ rẹ̀ lè tẹ́ òbá kó ronú bí wàdà kó dẹ̀ yí padà bẹ́ẹ̀ yí jẹ́ bí ṣe yẹn Islamic society tá ti láyé gan kì í ṣe pé gbogbo ẹ̀dọ́gba bẹ́ẹ̀ yẹn náà àwọn èèyàn máa ń kún dé sọ̀tàn láńdẹ̀ máa àwọn èèyàn ibi ti ń ṣe o okùn ọmọ já nítorí owó. àwọn ẹlòmíì ọmọ ìyá ti tún torí bísínẹ́sì tó dá àwọn ọkọ kò kó rí kátàkárà pé àwọn afáàjà náwó wọlé nípa owó bá pé yẹn ṣe lónìí máa dìjà má yẹn lágbára ọmọ ìyá nìkan ìgbà wo máa wa. tí àìgbọ́ rẹ yé bá ń sẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tí ò tí máa bá wa kírun wọn ní bọ́yá nítorí pé yẹn ń kara kò kírun mọ́. sọ́dọ̀ fi ń ṣẹlẹ̀ láàrin ara wa tó wá ṣe pé ìmúra wa tún jọra wa wọn ní n'i nínú wọn lè ju kó ń dó lọ bí wọ́n ti fa sòkòtò gèdè lè para wọn nítorí owó. ẹ kó lè rí hadithi ta kàlẹ́ àjọ gbé náà sọ̀rọ̀ aláwọ̀ èèyàn tó láwọn olójú ayé mùsùlùmí sálà náà àdídì lóbìnrin tó lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn hind ìdọ̀rọ̀tìlá ọdẹ lọ bó jíjẹ ọlọ́run ìyàwó abu sufiyan ọ̀nà yìí ní abu sufiyan rọ́jò ló ń ṣẹ̀ṣẹ̀ pé abu sufiyan arákùnrin kan ní ṣẹ̀ṣẹ̀ ṣùṣù báwọn abá ti túmọ̀ ṣùṣù òun lọ́lọ́run sọ pé ọmọ yóò kọ ṣùṣà náà fún yìí fa ọ̀là ìka òmùlùmọ́ lẹ́hùn kí aṣọ́fó nǹkan méjì ló pàdé pọ̀ lọ́dọ̀ rẹ̀ ó láàmú ó tún lójú kòkòrò méjèèjì ní fún kò lè mú wa lóṣù tó fẹ́ kọ́ máa pọ̀ jù ẹ̀rí wọ́n ní òun ṣe rí nìyẹn àwọn ẹni ń rò yìí àlóore tó wọn iṣẹ́ yóò darí jí láàárọ̀ báyìí àbí kò tí a ní wúlòwúlò ọmọdé o nǹkan tíra ọgọ́rùn lọ́jọ́ ẹni tí wọn pè ní sehif yẹn èyàn ò lè tó láéláé ti kọjá tọ́nùrù tàbí ohun tí ọlọ́run ọba ni ó dẹ̀ ní sùn a máa nílẹ̀ ó ló ní sùn wípé ohun yẹn ni ó láhùn ó dẹ̀ tún ojú kòkòrò ẹnìkan ò lè mọ́ àwọn tó lọ́la wọ́n lọ́la o ẹ̀tún àwọn èyí tó tún lọ sápamọ́ sí wọn lára. òṣìṣẹ́ ọlọ́run fi wá kọ́ lẹ́kọ̀ọ́ pé sí bọ́rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn kọ́lá ahùn ni ó lójú kòkó kò dẹ̀ ní fún yẹn ní dúkìá tí ó tó yẹn àtọmọ àfi tí yẹn bá lọ mú lẹ́yìn ẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run sọ pé sí bẹ́ẹ̀ ni ọ̀dà máa mú un tó máa máa tó wà àtọmọ ẹ lọ́nà tó dáa má yọjú bẹ́ẹ̀ lọ má yọjú bẹ́ẹ̀ lọ òun la sọ pàdísì méjèèjì kò sí ohun tó fẹ́ sọ fún wa ju pé bóò la ti máa sojú kòkòrò yẹn yẹn lórí bóò ni okùn ọmọ ẹ̀yà wa ti máa yí dáindáin tàbí níjẹ́ bísíǹsì ò wa ká yẹn ló pọ̀ jù ú sìn. ọmọ sì kọ ọmọ ìyá ń lọ rajà lọ́dẹ̀ lómi fi hàn. nígbà táwa ní kinní dọ́kọ̀ tí nígbà táwa ní kinní kan tó kó sí ń sìn mí lówó ẹ̀rí oríṣi tún làwọn èèyàn láyé lóde àmàrí nǹkan tó yẹ kí inú èèyàn ó dùn téèyàn bá sìn lówó àwọn èèyàn kan tó ń bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá náà téèyàn bá lọ sìn lówó pọ̀ jẹ́wó báyìí ìjà bẹ̀rẹ̀ ni ó di ti bẹ̀rẹ̀ ni ọ bẹ̀rẹ̀ òjì ni ọ̀dọ́ Yorùbá lè mi ti rí o gbèsè òsì dé fi sọ́rùn kódà rẹ̀ ń tó jagun sójú ọ̀nà Ọlọ́run tó di ànábì pé tóun bá jáde láyé mo lòun ń lọ ànábì lálùjẹ́ náà àwọn wà lùjẹ́nẹ̀ ọyẹ́yìn padà báyìí jìbí ìlú wa bá bọ̀ dáhùn pé o àfi gbèsè ọba fẹ́ nìyẹn gbé lọ wá padà béèrè tó béèrè lẹ́ẹ̀kan bó kí ló béèrè àníbọ̀hún ṣe tóun bá jagun tó ṣe ọlọ́run tóun bá kú bẹ́ẹ̀ bó lọ̀rọ̀ òun ṣe máa rí a òṣìṣẹ́ ọlọ́run ni ìyá ọkọ̀ fárú lè ṣẹ̀hídì kúlò dábìn ẹni ọba kúkú ìjẹ́rìí gbogbo ẹ̀ṣẹ̀ pátá ni wọn máa ṣe kíni wọn máa forí ẹ̀jẹ̀ àti gbèsè nìkan gbèsè yẹn lẹ́yìn wọn á tún wá sin ẹlòmíì báyìí ìjà bẹ̀rẹ̀ ni máa ti sìn lówó sọrí bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ń dé nítutun wí padà ẹ bá pariwo wọn lè ń pariwo ẹ ń dí àwọn èèyàn tí wọn ń gbọ́rọ̀ táwọn fẹ́ gbọ́rọ̀ tí wọn ń dí wọn lọ́wọ́ ẹni wọn bá ti mọ̀ pé wọn pariwo kọ gbalẹ rẹ lọ wọn máa wá bíbá yìí mọ́ ẹni tí ọba ti máa pariwo tí ọba ti jíwọ́ fáwọn yẹn tí ọba ti lè dákẹ́ kọ́ máa wà bí báyìí mọ́. now ah, níbo mo ti lọ orí gbèsè wọn bá sin ẹlòmíín lówó torí bẹ́ẹ̀ ni tí bá ti ń dé ká máa kíra wa ká máa jókòó nírọ̀rùn ká máa gbọ́rọ̀ lọ ẹni tó bá ti rí i pé ohun tá ń sọ òun ò ní ìdí ó jókòó sílé tí ọba ti lè dákẹ́ ìmọ̀tọ́ bá dákẹ́ kọ̀ bá dà ẹlòmíì tó bá sí ní gbèsè báyìí ìjà bẹ̀rẹ̀ nìyẹn kí ló dé à èyí mo rí lọ́wọ́ rẹ̀ nìyẹn láàárọ̀ kùtùkùtù nígbà òun èsì yẹn lówó ẹni ó sì hàn ní gbèsè kan fẹ́ kó fi wọ sọ́rùn lọ́ bọ́ lọ́hùn ni sáàdẹ̀ ti rí ka wípé ẹ̀mí mùmí nínì wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú gbèsè ẹ̀ tí wọ́n á fi sọ gbèsè yẹn fún un. yọ wá ní wọ́n sí ọ̀la òkú fún ó sì ní ìdájí mẹ́nẹ fọ́ọ̀mù rẹ fi mọ́ ìgbó lọ́mọ dọ́ọ̀lọ́. lẹ́yìn kákẹ́ǹsì wá sífẹ́ ni tí ń sin gbèsè kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló bá tán torí hadith kan wà àti padà kí hadith two hundred samhan abirajula ni mẹ́mẹ́ samhan ọlọ́nkọ́ bá ní kí ọmọ tó yẹ kí máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣẹ̀dẹ̀ yóò ṣàánú nígbà tí bá ń tà ẹ́ wàyí dà ṣítàrà tí bá ń rà náà á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní ta àtàpàjúdé yọ tí ọba sí rà náà kò ní rà ní òun kẹ́ báyìí ló ti rí ni ọmọ ohun tí ń ṣe yọ ọba sáà ní ẹ kó wá twenty naira bí ó sì mọ̀ kan ni. bákan náà wàá yí dàtọ tààtọ tí bá tún fi gbèsè sọ pé wọn fi ànábì lé gbèsè ńjọ kínní àná ẹnìyẹn fún aṣọ má ànábì lọ́rùn ojú àwọn sọhábà ti pọ́n ààrẹ ń tó pé kóun ṣe ní sùtà ń tà sọ ni pé ẹ fẹ́ dájọ́ òdodo láàrin wa ẹ bá sọ fẹ́ni tí mo jẹ lówó pé kó ṣe kó ẹ sọ fún mi náà pé ànábì ẹ̀yin náà má pẹ ẹsẹ owó yìí ní sọ tó jọ yìí o. orí ìsì láìfi ní bẹ lára àwa mùmí nítorí èèyàn ni wá àwọn tó dẹ̀ sí bá nẹ́bí lò gbà láìfi ń bẹ lára wọn ṣùgbọ́n gbogbo àṣìṣe táwọn lè ṣe àwọn ti ṣiṣẹ́ tó àwọn fi ráforíjì ọlọ́run ọba kí wọ́n tó jáde láyé ń di wọn pátá sọ fáwọn àtà àti ìmọ̀ bọ́rọ̀ bí wọ́n ti jáde irú àwọn sàhábà àwọn náà ní láìfi wọ́n ní àṣìṣe ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ kan bẹ táwọn tó ti ṣe tó ti bo gbogbo àwọn àṣìṣe yẹn lẹ̀ tọ́lọ́wọ́ bá ti bójú kò. kọ́lọ́n fi ọdún sáwọn ìwà lọ́kẹ́kùn bá sì ká má jogún ọmọ ìyá ọjà títà rírà àtàwọn obìnrin lọ́wọ́ ìtìnà táwọn ọ̀dà ipa ò ní ka ìtìnà tí agbára ò ní ka gbogbo bí nǹkan yẹn gbogbo ọmọ Islam ní àti di sísàǹtún yẹn wọ́n yẹ pé wọ́n láyé súnmọ́ alá ọmọ ìhe ìmùmí ní ọ̀gbọ́dọ̀ kówó lọ́jà tọmọ ìyá rẹ̀ ti rà obìnrin nìyẹn o wọ́n ti pè é pé wọ́n fẹ́ tó ọ̀nà wa ni náà ló tún wọ̀ àwọn kan sọ pé àdúgbò kínní kan láyé ọ̀tá kínní yìí tán lọ́dọ̀ ká tiẹ̀ lọ́tẹ̀sì ló lágbára jù ọ̀rọ̀ ẹlòmíì ọkàn máa bínú ni ẹ sì wádìí títí kí ni bínú ẹ̀sìn ni. ó sọ pé kò lọlẹ́ àdá wọn ìkọ́jú sórí ìjà ìzá látọ̀ha ìlàlẹ́ àdá wọn tàmán àdá káfí dìínì. kò lọlẹ́ àdá wọn ìkọ́jú sórí ìjà ìzá látọ̀ha ìlàlẹ àdá wa sàmánì àdá tàbí ìní. gbogbo ọ̀tá yẹ́yẹ́ a lè wọ́n bá ń sọ̀tá lónìí fọ́tọ̀ rẹ lọ́la ṣùgbọ́n ẹni tí bá ń bọ́ sọ̀tá ń pẹ́ ẹ̀sùn ẹ béèrè títí tí ó fi dọ̀la báyìí náírà torí jà lára nìyẹn wọ́n ní à ń ju wọn òsè wí lọ́jọ́ ìjà lára ọ̀tẹ́ bọ̀rọ̀ ẹ̀fẹ̀ ẹjẹ́ á parí ìjà yìí bẹ́ẹ̀ bá sọ lónìí kò níyẹn sí àwọn kan lè ẹ àgbọ̀ra wa yá àtàwọn kan tó ń ṣe fídíà láàrin ẹjọ́ àwọn yẹn jọ ẹ lè rí yanjú láéláé tí wàá sọ fún ọ yìí pé ẹ sì lè rí yanjú o. àkọ́kọ́ náà àwọn ọ̀fẹ́ dà báwa ti dà tọ́ba ti fáwọn lé dà báwa ti dà ó súnmọ́ kíjà yẹn yẹn jù wọ́n lè yá àzùbí la èyí táwọn máa fẹ́ ni pé kí àwádà báwọn ti dà kò ní síjà wọn. wọ́n dẹ̀ ní jókòó kẹ̀kẹ́. ṣùgbọ́n kíkọ́ àwọn èèyàn kan ah, ọ̀bá kìíní kan rẹ ọ̀bá àfa kan ṣe níṣẹ́ a máa bá a ṣe. bíbí àlọ́yà wa ìjẹ́ ilé ìlú ò lè parí. tẹ́nìkan ó fi juwọ́lẹ̀ fẹ́nìkan ọlọ́run ò ní juwọ́lẹ̀ fún ọ àwọn ọlọ́run ò jẹ́ wọn juwọ́lẹ̀ fún súnà. débi pé tẹ bá wà dé títí báyìí onírì kankan sọ ẹnìkan tiẹ̀ níjọ́ kan ọlọ́wọ́ ibẹ̀ ọ̀hún sọ fẹ́ẹ́ nìkan ah, kó tiẹ̀ sọ pé alẹ́ nìyẹn ọmọ kéwù ó ní kò wí bẹ́ẹ̀ o <laughs> ó lóun tiẹ̀ sọ fẹ́ kó tún wí nǹkan mi ó ní kò wí kí ló wá dé ọmọ òfu ni kéré kan a kí ló dé kọ́ wá rí kẹ̀kẹ́ tọ́ka sí rárá dé yọ pé kiri báyìí torí kò ṣeé sọ torí ti bá ti ń sọ lóòótọ́ tó àwọn ilé má kí òyìn lè máa béèrè pé ṣé o ti ń sèyàn tí ò sí mẹ́sì ẹ ò ké béèrè ẹ àwọn tí òkè wọn má fi béèrè ta déyàn lulẹ̀ ńgbà mí o òun òkè wo ó kẹwò yé pé bí wọn lánàá bí ni wọn ló ṣe nǹkan tán sí i ẹ mọ̀ pé ojú ó ti àwọn náà láti sọ pé kí n sànẹ́bì lónìí làwọn náà rò tó dáa káwọn dà sọ́rọ̀ kí ló ṣe ah, ọmọ kọ́mọ ọmọ burúkú lọ́mọ rẹ̀ ètò kìíní kan kálọ̀ bá rí ìrọ̀. sotori bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí okùn ìjọmọ̀ ọ̀yá àgbàgbọ́ tí òfin ní já Islam lánàá rẹ̀ kí ká má jẹ ọjà nítorí pé dẹ̀ra ọlọ́run tíyẹn bá dẹ̀ gba Islam mú lọ́kùnkúndùn ìdúróṣinṣin nínú okùn ìjọmọ ẹ̀yà tá a wí yìí ti ìmọ̀nì yóò tún máa rin ilẹ̀ sẹ́mi sí. apájùlẹ̀ ní àwọn tí bá ń tẹ̀lé Islam ní tòótọ́ àríniwo ni wọ́n máa tẹ̀lé ló fi já sí pé ọjà ọjà wa wọ́n fẹ́ máa já okùn ọmọ ẹ̀yà yẹn ẹjẹ́ a máa bí Islam sí. ká bá fẹ́ yára wa lówó ẹjẹ́ a máa lákọ̀ọ́lẹ̀ tó bá jó owó ńlá ẹjẹ́ àmà gbàdógò tí ọba ní sàkọlẹ̀. àfáyà olùkọ́ àyè ń kún tún màálá sàfàrí bàlámù tájèdó káàtì bá ń fari hànú. tọ́lọ̀ bá ti kọjá àkọlẹ̀ ẹ̀fídógò lẹ̀. gbogbo àwọn kẹta bá ti pé yóò dákọ́nu kọ́ wọlé ẹjẹ́ àdì ní àjá ni màá bára ṣe ká màá bára ṣe mẹ́nẹ̀. tọ́lá wọn tì í nìtọ́ ọlọ́ọ̀ máa bá ṣe nìwọ̀n látẹ̀ fi sàn ọba bá jẹ́ èmi ṣiṣẹ́ ó ṣe jàǹbá sí ọ. ṣé àárò àgbẹ̀ Kùránì kalẹ̀ àmọ́ àfi bá jẹ́ èmi ṣiṣọ́. ẹ̀kẹ́ wo àfa gbogbo kínní yẹn bí pẹ́ẹ́n pépè fún mi lórí lójú mi àwọn kéwú nǹkankan tẹ́ ń yẹn. ń ṣe wá sí ni à mi ò mọ ohun nǹkan ṣe. ẹ ọ̀ pé tiyẹn ó dàbí òkèwú gan bọ́ọ̀ bá ti ń ka àyà fún pé àyà ni a máa ṣe báyìí ó ní a ṣe báyìí yóò sì máa fetí balẹ̀ fóun lòun ọ̀sẹ̀ gbà kódà kò lè gé e mọ́ lẹ́nu gan tọ́lọ́ fi já sí pé ká gba okùn ọmọ ìyá yẹn mú ká má yọ ọjà lábẹ́ wípé mùsùlùmí dígí ló jẹ́ fọmọ ìyá rẹ̀ tí ọmọ àrí láìfi rẹ̀ yọ wá fi hàn kẹ́ni yẹn lè fi kúrò níbi láìfi kì ṣe láti dojú sí àbí láti bàjẹ́ àbí láti máa fẹnu sáta rẹ̀ káàkiri ṣé lágbájá nìyí ni ó ń ṣe jàǹbá fáwọn èèyàn àà sójà ń bá àwọn dípò bẹ́ẹ̀ kéèyàn pẹ́ nìyẹn kọ́ sọ fún kí lágbájá wọ́n sọ nǹkan báyìí ìwọ náà kò sí yẹ kí wọ́n ní ọmọ abẹ́rẹ́ pé ta ló sọ ọ́ ní mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ nìyẹn tẹ́ bá fẹ́ kí n gbọ́rọ̀ yín o tún ti ya alágídí nìyẹn mo sọ nǹkan báyìí ẹ̀yin náà wòye o nípa ọ̀rọ̀ sẹ́yìn sẹ́mọ̀ pé sẹ́yìn léwu ó léwu o ẹ̀wòye sáwọn kan yẹn wọ́n ní ẹ̀ èsì ìṣá àdébi pé o tún lọ rí àwọn tí ọ̀lẹ́ sí tí o tún ṣe wa ìyẹn ọba tún gbà pé ọ̀tán gbogbo sokoto tó fi ọ̀hún ó lè kìkì dá ó lé ní. àwí gbọ́nẹ̀sì ní sẹ́wọ̀n pé kí bọ̀ jẹ́ gẹ́gẹ́ lọ́dọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ káàsì ìwádìí kò tẹ́lẹ̀ ń yà fún fáàsì kò bá ìyànú kò fẹ́ já wádìí sórí àbí òrí bẹ́ẹ̀. mi ìdẹ́ bá téèyàn bá padà síwádìí kódà ẹni téèyàn bá lọ bóòdù máa bù yàn lásán àdìsẹ́ ìgbà ó bọ̀rọ̀ ìṣe nínú èyí tí wọ́n ṣe sọ́ bá wa ni. ká má jokun ọmọ ìyá ọjà o lábẹ́ pé àjẹjì kí fúnra wa Ahmad bin Asim ìyẹn náà sọ fún wa wípé. حدثنا أحمد بن عاصم قال حدثني حيوة قال حدثنا بقية عن ابن الثوبان عن أبي عن مسحول عن وقاص بن ربيع عن المستورد عن النبي صلى الله عليه وسلم قال من أكل بمسلم أكلة فإن الله يطعمه مثل مثلها من جهنم. إيه gbọ́ léyìí àdéhùn eléyìí tún lágbára ká ها وخلدوها في خلدكم kada jẹ́ ọmọ abẹ́nu làákàyè wa ká má gbàgbé ẹ̀ mọ́ ọ̀rọ̀ ní o gbogbo àwa tá à ń jẹ níbi ká bà tèèyàn jẹ́ ká lọ sọ́ra ahmed bin asim hadathana ọsọ fún wa ahmed bin asim náà sọ yìí pé haiwa sọ fún mi náà.

látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní man akala bi muslimin okilata ẹni ó bá fi mùsùlùmí jẹun ẹni tó fi mùsùlùmí jẹun kí ni túmọ̀ rẹ̀ òun lè yẹn kan tọ́jọ́ rẹ̀ pé ń bá yẹn kan ẹjọ́ rẹ̀ á wá lọ sọ́dọ̀ ọ̀tá ẹni yóò wá lọ sọ bí burú nípa rẹ̀ kẹ́nìyàn lè fi fún lẹ́bùn ṣèjì ah, àtúbọ̀ lẹ́ẹ̀kan mọ̀nì akalabi mùsùlùmí òkìlẹ́ta ẹni ọba fi mùsùlùmí jẹun kó fi ìbá ti mùsùlùmí jẹ kó fi jẹun òun àtẹnìkan jọ ń sọ̀rọ̀ ọwọ́ alọ sọ́dọ̀ ọ̀tá yẹn níwà ńlọ ọ̀sọ́ láboró ń bá rẹ̀. ẹ ó sì máa balẹ̀ kọ́rẹ́ mi ni ọwọ́ alọ ọ̀dọ̀ ọ̀tá níwà sọ nípa kẹ́ni ẹ lè sẹ́gun kó lè fún lẹ́gùn. òun ni hadithi yìí ń sọ lóòótọ́ torí wọn ní mọ̀kìhúlù àti bàkíyà yẹn mọ̀dálásání àwọn méjèèjì wọn ṣèrú níbi ìròyìn wọn àbọ̀rọ̀ àfa wọn ṣífìn wà ń bẹ̀ wọ́n fi ròyìn díẹ̀ ṣe tí wọ́n fún wọn ẹ̀rí ṣùgbọ́n àdìsí lálàáfíà pẹ̀lẹ́gbà wà mí ó ní ẹni yóò tọ́ bá fi mùsùlùmí jẹun ìbá mùsùlùmí jẹun fi jẹun. فإن الله يدعمه مثلها من جهنم irú ohun tó fi ìbàjẹ́ mùsùlùmí tó bàjẹ́ yẹn tó rí jẹ ni irú nǹkan yẹn náà ni ọjà nù jáde wọn. lápẹẹrẹ nísì wọn lọ bà mùsùlùmí jẹ́ lọ́dọ̀ ọ̀tá rẹ̀ kan wọn á gbé búrẹ́dì tó gèsì fún un. irú búrẹ́dì tó gèètì yẹn náà ni ọ̀jẹ̀ ń jà nẹ́mọ́ ẹ̀sìn mọ̀ pé náà nì ní ọ̀jẹ̀ àbí wọ́n gbé júùsì fún omi gbóná tó rí bẹ́ẹ̀ náà wọ́n ní òun afàlà ẹ̀kọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ ní kílíà jẹ́ ẹni ọba fi ìbá mùsùlùmí jẹ́ tọ́lọ́ fi jẹun òun náà ẹ̀dẹ́ wọn gbà bẹ́ẹ̀ ni àní máa ń ṣe báyìí kíní kan ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ọba gbé rẹ̀ sí àwọn kan jáde ó fa apá adìẹ sí man akala bi muslimin okila dan tọ́lẹ́ lomi ìtọ́ bá ti níbi tí ó mú kókó báyìí orí rẹ̀ máa ń dàrú kókó àárọ̀ ìrẹ́ ní ó gbé kókó ọgbọ́n kan fún ẹ mọ̀ ọgbọ́n náà ìkẹ́ kókó tí wọ́n máa ń da sí ni ọba ti níbi tí wọ́n gbé kókó fún àti ṣúgà ìrógbó orí ọ̀dàrú lọ́gbẹ́ àwọn tí wọ́n láwọn pé àwọn sálábù nínú ẹ̀ kí ní gan ìdìrín kí ló mọ̀ sí ń jẹ́rẹ́ ìdarí sọ mọ̀ pé nísìnyí àyà sọ pé wọ́n láyà ìjẹ̀lẹ̀ mọ́nàkùn ṣẹ̀nà àánú ọ̀hún àlá aláta àdìlò ẹ̀ẹ́dìlò huwa aqrabu lit-taqwa. táàfáà tó ń sọ̀rọ̀ rẹ̀ yẹn sóhun kọ́kọ́ ní sálábù tó ti mo ti sìn. ọmọlọlọ fẹ́ bù ọlọ́run fún bàbá torí wọ́n padà dójú tó ọmọ fáwọn oúnjẹ wọn ń wọn lọ ọ̀bàdàn ó tó bí mélòó kan sìn ìdàrẹ́ kan bá ń sọ̀rọ̀ pé nígbà táwọn ẹni sálàfù táwọn tí máa ń ń sálàfù ni wọ́n sọ pé sálàfù torí èèyàn ò lè kẹ́

ọ̀rọ̀ àwọn tí máa ń lọ ní bọ́ọ̀tì ni. àwa nígbà táwọn yẹn sáwọn sálàfù táwọn lẹ́yìn ẹ̀ náà gbé ìdàrẹ́ táwọn sábẹ́ lẹ́yìn ẹ̀ náà ní gbogbo ìyẹn pọ̀ nú ẹ̀sìn tó báyìí láti jọ ọmọ pa àwọn oúnjẹ bẹ́ẹ̀ ẹni tó le jù ń bi kéèyàn sọ pé lágbájá kí wọ́n wọ ní àwọn sálàfù kí wọ́n le jù amúrù náà ọ̀dẹ́rùn bẹ́ẹ̀ ọ̀bá rẹ̀ rí tó bìtì kọ̀ọ̀bá ti pé bẹ́ẹ̀ lọ́rọ̀ sálàfù ṣe ní ọyẹ káwọn sọláfù ní òtítì jàbàtà káwọn ní ọgbẹ lu jàbàtà pé ọyá lágbájá ó ti di kèfèrí tàmẹdó ó di kèfèrí ẹni sálàfù máa ń pè yẹn ní kèfèrí ẹni ọba lẹtọ tí sẹrí àbá pè ní kèfèrí sálàfù sọ pé kèfèrí sùmọ́kákẹ́ wò háwù bí sẹ́wùsẹ́wù kí ẹ̀rọ pé kèfèrí ni a ah! sálàfù yẹn ló lé mbẹ tí wọ́n bá ní kí ló dé wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́fà nẹ́bi ti sọ́ọ́rí ikú ẹni ọbẹ̀ sọ fún ọmọ ya rẹ̀ pé yà á káfíọ́ ìwọ̀n kẹfìrí ọkàn bá a bí àdìhìmẹ̀ kófúrú yẹn ti sọ̀kalẹ̀ sórí ọ̀kan náà méjèèjì sẹ́ni tó pè bí ọba ti jẹ́ bẹ́ẹ̀ bàbá yìí aláàs báàkì tó kíni ọ tó sẹ́ndà ọ̀padà sọ́dọ̀ ẹ̀ lóye kí mọ́lẹ́ àjì yóò wá ìdí gan ètò pé yẹn ìwà wò ọkàn wò sùn àbíkọ̀ ọkàn ìwà wẹ́ẹ̀ nìkan kọ̀ọ̀kan ìwà wò kó lè pé tara yẹn ní dọ́là bọ́ bàbá wóró lọ. tí wọn lè lọ torí àwọn ń ráyè ṣe báyìí ń sìn wọn. àmọ́ tí a sọ àbá tó gbúlò àwọn aláàrin retí ọlọ́run kọ́lọ́run má jẹ káyé tó sì jẹ́ ọlá a wa àsìkò tó ṣe pé mú ń kárò nǹkan tó tábà fẹ́ sọ ta ní gbádùn sọ̀rọ̀ díyà jù torí wọ́n máa ń fa àwọn gbogbo ìgbà ni ẹgbẹ́ tí ọba gbowó tó lè lé koko tó báyìí gbogbo ìgbà lèmi dẹ̀ ní máa ń sọ sí ìmọ̀ wọn asásà kẹ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nìkan tó ń sọ fún mi pé ah ọ̀kẹ́ náà àfáwà lọ sáàsì ẹ̀ dákẹ́ ni ẹ wọ́n ní ìmọ̀ kẹ̀kẹ́ sí ìmọ̀ yẹn kẹ̀kẹ́ sí ìmọ̀ bí kẹ̀kẹ́ wọ́n lọ rẹ̀ lábàgbọ́ ìmọ̀bì kan ìmọ̀ yẹn kẹ́kẹ́ rí bámọ̀ yẹn àwọn akírun nu pákó látijọ́ yìí ẹ́ àlámàtí kọ́ pákó káyìn yẹn máa tò sóhun ṣùgbọ́n olóhùn ló mọ̀ bí wọ́n ti wá tó wá ponú tó sí làákà yìí ò tó wá ìpè sí yẹn sì àwọn kan gba àwọn òṣìṣẹ́ rẹ̀ nsogbu ń ṣe ń ṣe wà láàmú máa fẹ epo sọ́kọ́ jàpá yẹn ni àwọn láì mú gafa ló yà òpònú ni wọ́n nà. tó ti kú ni àwọn ṣe àwọn rókè mú tó wọ́n ń gba bitibiti owó àwọn kan wọ́n ń gbowó wọn ò sì wọ́n ní wọ́n sì pípọ̀ wọn náà wọ́n tún lókun yẹ̀rẹ̀ ayaba lọ́wọ́ báyìí ní lọ́wọ́ bá sì lè máa lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa míì tí wọ́n tún máa ṣe ìdí àwọn sàlàfíà gan máa sọ pé ẹ̀wọ̀n ara ẹsẹ̀ ọlọ́run lọ́wọ́ àníírí wọn. àwọn ẹlẹgbẹ́ yẹn náà wọ́n tún lọ kú àwọn onílẹ̀ wọn tún kú wọ́n tún rèsùn yẹn dànù kú lọ rẹpẹtẹ ni ẹ ọ̀gbẹ́ni ọba lóun gbé kinní ní lọ́wọ́ gan kódà tó bá wò sọkúsọ tẹ́yìn e, ìjẹ̀gbẹ̀dẹ tó wà ní gbòòrò bá tún sọ gan yọ̀ọ́ fẹ́ ọ̀gbẹ́ dàpọ̀ ikú já máa ti àkókò rí gẹ̀gẹ́ mẹ́lẹ̀ tẹ́lẹ̀. tí ì bá ti láàsù ṣùgbọ́n àwọn bẹ lọ́wọ́ ọba ẹ̀sìn fáwọn àti tàbá àti ọlọ́run má jẹ́ àwọn àpàdà sí ibú. bàbá aráyé yín sí ọlọ́run sájà wọ lálùjẹ náà ìyẹn ló ti kókó lọ́dọ̀ ọjà àkókò sùn tá láyé rí báyìí náà alihamudulilayi à ń sunlé àlàpà lẹ́yìn kojú kéésì gbogbo gbà lójú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ pa wá alihamudulilayi àtúrásì pẹ̀ ẹ̀rùn tá a tún jẹ kó táwọn ní oṣù máa ti bí ẹni pàǹgbélé jọ wá sí ìdásíkò òjò àgbà bọ́ yóò kàn sí àgbè kó kásàtì fi kọjá káfi kọjá lọ́dọ̀ ọlọ́run lọ́run ọlọ́run kò sí wa lẹ́ni tí ó lè wà ló jẹ́ náà rẹ̀ ẹlòmíràn bá ti rí nǹkan tí ó jẹ kótópó bóyá rẹ kankan kan bì kan àbí bísínẹ́sì kan ó rè sí rẹ kó padà bọ́ síwájú kan àwọn sálàmù òun kẹ́mẹ́ kíni kẹ́ ìdá rẹ fàlàyé kìí ṣèmi lọ ń bá wí àwọn ẹni tí ń jẹ́ sálàmù ló ń bá wí ìwọ ni o ti wọ kódà ààrẹ ni tó bú òun bá nẹ́bì ni o ó sì ń bú sí àbí ànẹ́bì ni kìí ṣèmi. kọ́ wá ṣe wípé wòròwòrò bẹ́ẹ̀ lọ lọ́ọ́ wí bí dá ń lọ gẹ́gẹ́ wọ́n bá ní ọyá gba kókó omi kókó ebi ah okó okó òun àtàárọ̀ kókó ni àbí tì ọmọ pé tí tí ìgbóná ẹja nẹ́mọ̀ ọ̀rù rẹ̀ náà lọ́ọ́ padà mu báyìí gbé búrẹ́dì wọn gbé fún àbámàlà lọ sáré sán àbí rẹ̀ sì irú rẹ̀ nínú ẹja nẹ́mọ̀ náà lọ́ọ́ padà jẹ hadith yẹn tún wá tẹ̀síwájú. ومن قتل برجل مسلم فإن الله عز وجل يكفر duhu min jahannam. ó ní ẹni yóò tí wọ́n bá wá wọ sọ fún ọ̀rá sọ níbi kọlọ pàtì onígbàgbọ́ òdodo jẹ́ lọ́dọ̀ ọ̀tá rẹ̀ ọlọ sọ̀rọ̀ ẹ̀ láì dá mẹ́ wọ́n wá fún un lásọ̀ ọyà àgbáyé pé aṣọ ni lòun wọnú nàìjà nẹmọ torí bẹ́ẹ̀ ká sọ ẹnu ìwọ ni odi olódo tẹ́lẹ̀ ọtí mi odò yẹn má tún sórí ikú fún mọ́ sọmọ pé tòdó ya délé ni ju ń lọ́dọ̀ ọlọ́run tọrọ ọ̀rá yẹ ọ̀yẹ́ kó òkè ọ̀yẹ́ nígbà ọba dọ́dọ̀ ọlọ́run òtún atúnyẹ olódò ẹnu rẹ̀ gbófo wí bòtìbòtì káàkiri tó ọba lọ kálákálá bá fún dọ́dọ̀ rẹ̀ irú ni bá tẹ̀ mọ́ kú ságbádá bẹ́ẹ̀ bàbá kòtò náà irú ẹ̀ náà lè yàn wọnú náà jà nẹ́mọ́ ó sì mọ̀ bá sọ náà ní bẹ́ẹ̀ jà nẹ́mọ́ ń jẹ ànábì ló wí bẹ́ẹ̀ o ọdún bẹ́ẹ̀ má tẹnu bótóbótó ẹnu máa ma bá tẹlómìí jẹ ẹrú á sọ̀rọ̀ báyìí ó dẹ̀ sì máa wọn ní kí àpẹ lọ́rọ̀ tó sọ yẹn gbólóhùn kan náà ni á dẹ̀ rí ọ̀nà ọlọ́run pẹ̀lú ẹ ẹrú á sọ̀rọ̀ kò ní kí àpẹ lọ́rọ̀ yẹn gbólóhùn kan náà dẹ̀ ni ó dẹ̀ sì máa wọ ẹja nẹ́mọ́ torí aláìmọ̀ kí wọ́n lọ́rọ̀ ẹ léwu pọ̀ jù lẹ́yìn pé wọ́n kàn máa sẹ́nu blàblàblà lásán ni tóró wọn ọmọ owó ọmọ kókó rẹ̀ wọ́n kàn máa gbé jùlẹ̀ lásán onímọ̀ bóun ti rìn jìnnà bóun ti ń ṣe yẹn. tòtòrí bẹ́ẹ̀ ká sọ̀ra ọ̀yà. wọ́n máa kọ́ ọmọ bíi rọ́jòlè mùsùlùmí màkọ́ ọmọ rìyà ìwọ̀ túmọ̀ فإن الله يقوم به مقام رياء وسمعة ẹni ọba wa dúró nípa ọmọnìyàn kan láti fi ṣe sí ààrẹ ni wọ́n fẹ́ ṣe sí ààrẹ ni sọmọnìyàn kan àbí sí agbọ́ ni sọmọnìyàn kan ọlọ́run ọba sì máa fòun náà ṣe sí ààrẹ níjọ́ bí nàlẹ́ ẹ̀yà mọ̀ kò ní gbẹ̀sẹ̀ mọ́ ohun tó ṣèyàn ọlọ́run máa fi hàn lẹ́yìn níjọ́ bí nàlẹ́ nígbà ládàá agbẹ́yẹ dábàá nù hadithi yìí ẹ̀rí kó lò wá lè kó díẹ̀ òun ni pé àkọ́kọ́ dẹ́dẹ́ ló jẹ́ fún wa ká máa ṣàpọ́nlé mùsùlùmí. kí a sì máa mú iṣẹ́ kan wá àbí ṣèṣì kan wá tí ó kó yẹpẹrẹ bá mùsùlùmí bíi máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn èyí tó gogò sí wa lára ọ̀dà bùbá sòkòtò àtàgbádá àti fìlà àti bàtà sí wa lára kò sí pé nìkan ní súnní kò sí pé nìkan ní bídí wọn lọ wàá lambọyé lómi ọwọ àmọ o ẹjẹ àgbà fáwọn ẹni tí wọn ń ṣe ọmọ mo mọ pé inṣàlá ló lẹ́yìn òní àwọn èèyàn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ inṣàlá tí wọn bá ti rò pé ah, wàhálà fáàní pọ̀ aláyò ń ṣe kíbà sórí gbà wàhálà rẹ̀ pọ̀ ni wọn wàá tọ ọ lọ wàhálà ẹlòmíì lè má mọ̀ òun kẹlẹ òkè káwọn ẹja gbà páyọ̀ ti bá ń ṣe tọ́wà láàrin wa yìí wọn ọmọ hmm, wọn ọmọ wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn òní hmm, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé wàhálà fàánù kọ́ àyín ní òwò gbogbo kí n báyìí ni eh, ah, àwọn ẹgbẹ́ rẹ̀ kan náà sá wà àwọn eh, ah, tiẹ̀ yìí àwọn ah, ojú wákàtí tọ́ba tọ́ba dá ojú wọn ojú wákàtí gbogbo ẹ̀ náà bíi kí lọ́ọ́ sá sùn láyìí bá nàbí ṣe ṣe ṣe kankan yìí náà ah. ọlọ́run tí ò yọ ló lè ṣàlàyé ẹ̀ fún lọ́nà ẹnu igbó tí mo kó lọ mẹ́ẹ̀ wọn ká tún bá àtàn ní ìjẹta kọ́ ni ọ̀kan nínú àwọn àjọjẹ́ láńlọ́ọ̀dù oníyàrá kọ̀ọ̀kan yẹn náà ni ẹni yẹn ọba ní ìmọ̀ọ́mù ẹ bá ti kírun kan ẹ̀yìn dájú alẹ́ ẹ̀ ń sì rí i pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti sà tí wọ́n bá ti kírun tán báyìí nígbà àwọn obìnrin yín fẹ́ kírun tán báyìí kálukú náà ti ga ara wọn lọ ẹlòmíín ti ṣàdúrà wọ́n ti sọ fáwọn wípé ó dàbí kí ẹ̀ tajà kọ́ má gbowó ó sàrí gbogbo ẹ̀ lọ́rẹ́ pẹ́pẹ́ ó wí gbogbo ẹ̀ ó fàtàrí mátàrí ó sàwì lọ́wọ́ á parí mo ní kódà ọ̀rọ̀ tó tún sọ yìí òun ló fi ń dìstọ́bù tèmi níbi àdúrà tèmi lọ́yẹ kí mi fi láàárọ̀ yìí mo ní tèmi báyìí náà mo sọ fún yín jọ kan wípé ẹ máa ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn lẹ́yìn àsùbá mo wá ń bi bàbá nìyí pé àtàwọn tí mo jọ sọ fún rọkẹ ti dálẹ̀ ni jẹtẹ bá ń ṣe iṣẹ́ ti parí ẹ báyìí àwọn lè ti parí ara jẹ ọmọ subhanallah wa bihamdihi tí mo ní kí yẹn ní ọjọ́ gọ́ọ̀n bẹ́ẹ̀ bá ń ṣe sẹ́ẹ̀ ti parí ẹ̀ ọlọ́run ní ti parí ẹ̀ aspectu láwọn àtúgbò ilé ta ní kí yẹn ní ọjọ́ gọ́ọ̀n bẹ́ẹ̀ bá ń ṣe sẹ́ẹ̀ ti parí Muni mo ní wàá tún jẹ́ nsọ fún un tá a bá dàdú àlè kalẹ̀ yóò pè fẹ́nìkan kò ní pè fẹ́nìkan ó ní nsáwò wọ́n ní lápẹ̀rẹ̀ ní ìsìn wọ́n ní gbogbo àwọn aboyún ayé ọlọ́run sọ̀ wọ́n rọrùn lórí ìyàwó tèmi lóyún ìyàwó tí ń tí ò lóyún tẹ́ẹ̀ máa sàmì sí àbí kí lọ́sẹ̀ ń pẹ̀lú a ọ níbẹ̀ ni o nígbà tá a dúrà ni o ti kan ohun tó wọn lóbìn kankan tó lóyún kan òmí ìdí ọjọ́ tòun ni tá a bá mẹ́nu bá ń kọ́ ilé làwọn Yorùbá sọ pé kò sí bí wọ́n ṣe mara ọkọ̀ sẹ́ni tọ́ lára Ọlọ́run fẹ́ tẹ́tí gbọ́ kálu kòwé ta rẹ̀ ìṣáájú ni fáwọn dọ́ni ó lè ti gbajúmọ̀ láwùjọ wa ìyẹn ò pé kódà bẹ́ẹ̀ mọ̀ náà wáyé pé má dé má ṣáájú kírun mọ́ ìráyé. ká lè torí ti yín káyé ohun tí ò sí bẹ́ẹ̀. ẹ̀rí ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn ẹja súnwọ́ mẹ́. ẹ̀rí tó máa sọ fún wa pé ó jẹ́ ọ̀kan lára ohun tí ó fà yà sáré máa sọ̀rọ̀ lẹ́yìn ọjẹ́ kan lára ohun tó lè fa ìyà sàárè tí ìyẹn bá sì ń sí ìyẹn ń yẹpẹrẹ ìyẹn ni ìyẹn ń yẹpẹrẹ mùsùlùmí ni ìdá tí nǹkan kan ọba yé ìyẹn orúkún tẹ́niyẹn sí ẹ̀ mọ́ kọ́dà ẹlòmí ò lè bọ́ dàgbà àwọn afọ oníṣòwòtò tí rí ní ìwé ibi ẹgbẹ́ lóhùn rárá ìyẹn wáá jóye pé kódà àdúrà táwọn ó ti pọ̀ ju tiẹ̀ lọ ọlọ́run ti fẹ́ gbọ́ tiẹ̀ náà lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀fẹ́ ká dìsọ́ọ̀bù nínú ẹ̀ náà ni kéèyàn máa ba personality yẹn jẹ́ sọláwọn ẹni tí wọ́n sọ pé àgbowó dà àgbowó ni wà láàyè wọ́n ba personality wa jẹ́ torí ohun tí wọ́n sọ fáwọn ẹni ni pé ẹ kò sí mọ ohun tí ó gbà ẹ̀jẹ̀ ọmọ àfihàn irúgbẹ́ nígbà tí mi ò sì gbà kẹ́kẹ́ ìbáwọn mi náà ń ṣe kí bísí dín tó ń gbowó kẹ̀kẹ́ wọn ò sì ṣe wọ́n wá lù wọ́n sọ̀rọ̀ wọn wọ́n gbowó sẹ́kẹ̀ wọn ò dẹ̀ yẹn. kẹrin ọlọlọ ni a sì jọ dárú mọ̀ sí báyìí wá sí wọlá náà ni wá sí òun àwọn èèyàn ṣe é ṣe kò sí lápá lára àwọn èèyàn. ọ̀kan náà àwọn àfa wa rahimahullah wọn bí léèrè yìí pé àfa ó ti jẹ́ sẹ́yìn bá bẹ̀rẹ̀ wá sí tí kálukú ni. النائحة تقل والمستأجرة sí ẹni tí ń sunkún àìrọ́mọmọ ọmọ rẹ tó bí ọmọ ni wàá jáde láyé ìwà ń sunkún rẹ sẹ́kùn ọ ọ́ dàbí ẹni tí wọn fún lówó ẹkún ọrọ ni ò yé rárá ẹni tó ṣe pé òun ló bímọ ọmọ dáadáa ọmọ ni wàá kú ìwà ń sunkún wọn pé ọmọ òun tí bákan náà lẹkùn wọn ó sì jọ rí àtẹni tí wọ́n sanwó ẹkún fún. ẹ dá mi lóhùn àbá nígbà tí ọwọ́ ayàtọ̀ wọ́n ń tọwọ́ táwọn sọ ń tẹ̀mí wá pípa àwọn èèyàn eréfèé wọ́n kàn dá biribiri wọ́n bá nù síra ẹ̀ táwọn náà lò àbá àtọ́jú káwọn èèyàn má ti jàmbá káwọn sọ pé sàwọ́dí owó rẹ̀ ní tó wò bá bẹ́ẹ̀ ni ṣebí kankan ló gbà fún àwọn ó gbowó pé àá lọ báyìí jẹ́jẹ́ ni wọn ọ̀dẹ̀ ní í ṣe iṣẹ́ báyìí ọgbà nísìn gbowó oṣù lórí ẹ̀ ọ̀dẹ̀ ní í ṣe nǹkan yẹn yóò sì máa gbowó. kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tó dí òsùn ọ̀fun àtàwọn tó ṣe jàǹbá ń gbòòrò òun náà tún lè kún mímbà rí kó tó máa fi wá sí pé ìṣẹ́kù là ẹ̀ lọ́wọ́ ẹ má sì jàǹbá wọn. yóò kàn ọkàn wọn máa lè sí i torí pò kí ni bá wọn sọ̀rọ̀ kò lè wọlé sí wọn lára pẹ́ẹ́ torí ẹ̀mí orí nà ẹ̀mí rí nà títóbi fọlọ́wọn ọba àlejò ọ̀la ọ̀kẹ́ náà àwọn afẹ́ lẹ́kọ̀ọ́ ó ní hakikan ṣáhádàmọ̀ kásá fa inel kọlba ìdá sọfà tẹ́mi bá ó bá mọ́ ìwọ̀n tó pa mọ́ máa rí èmi sábà máa ń rí nà. táyẹ̀pẹ́ tí ń sòdodo yẹn ó fi tòótọ́ sọ kò sí ọmọ àmà níta sẹ́rù lára àwọn yẹn yóò nira pa àwọn yẹn lé ní ẹ ọ ti lórí yín ọ̀ṣàgùn ní ìgbà ìwé kọ̀ọ̀kan kéwú ni ọmọ àmà níta sẹ́rù ọ̀ṣàgùn kékeré nínú ohun tí ń sọ ń lò ó kò sí ọ̀la pa lára àwọn ẹni tí bá ń gbọ́ ẹni tí ń jágbe mọ́bì ńlé àfáàsì lẹ́yìn pé tí ìyàwó bá ba sọ̀rọ̀ ah, yóò gbẹjúmọ́ ní hàù ọwọ́ àti wáàsí wá lọ sí wáàsí ògbókù sọ̀jẹ́ ẹni fáwọn èèyàn lẹ́yìn káwọn yẹn rẹ́rìn kan tún ká ọ̀sẹ́nì kẹ́kẹ́ yóò lọ wáàsí kẹ́kẹ́ tọ́wọ́ ẹgbẹ́ kíkí nínú nǹkan tá a bá ní sọ òun náà máa ń lò kò sí kódà kó wí dágidági yóò yé wọn torí kì í ṣe kẹ́nu dùn ni wọ́n fi máa fa ewúrẹ́ àwọn adáǹká lólo yìí àti tó máa géwù àti òtún dá ní ẹ̀ bá kan tí ìmọ̀ wí náà ó yà mí lẹ́nu gbogbo ẹ̀ pátá ni mo fẹ́ẹ́ ti ẹ̀ ṣe kínní bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣe sùúrù ẹnu ọdún ní ẹ̀ máa rí gbogbo ẹ̀ bálá bálá bálá bálá ó tún jọra wọn báyìí lọ́dọ̀ sí yín wọ́n yá ń gbàdé mi àti yín súnmọ́ra wa díẹ̀ lórí jọ bẹ́ẹ̀. <laughs> báyìí pé nǹkan yẹn náà ń ṣe kínkín nínú nǹkan tí ń sọ yẹn ó súnmọ́ ó ní làpá. hadith yìí ní dandan ni ká pọ́n mùsùlùmí lé a sì gbọ́dọ̀ ṣe nǹkan tí ó kú yẹpẹrẹ bá mùsùlùmí bíi máa sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn. tọ́wá yìí pé rọ́ní ń pa nǹkan tá a kẹ̀ lè sí ni pé tọ́wá yìí pé máa ń káyà ń kẹ́yìn bóyá yẹn lè fi lẹ̀ nìkan ìyẹn ṣe gbé bá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ bá sọ̀rọ̀. irọ́ rẹ̀ pọ̀ tá a bá tún ti tún náà mo fi ní ẹja gbà náà ti yẹn kò yé wa tọ́wọ́ ẹ̀ pà ń jíròrò lórí ẹja súnwájú díẹ̀ sí àyè sí wa tọ́wọ́ ẹ̀ pà ń jíròrò lórí ẹ̀ àwọn obìnrin tá a bá sì ń dé mo tún tún sọ ká máa dákẹ́ jẹ́ ká máa gbọ́ ohun ká máa pariwo àfẹ́ jẹ̀gbọ̀n ẹni tí wọ́n bá ti fẹ́ ṣèjẹ̀gbọ̀n kó fún wa láàyè o ọ̀rọ̀ bá rìn ẹ́ di ẹ́ àfẹ́ jẹ̀gbọ̀n náà. wọ́n bá yẹ pé yẹn àjókòó àwa ni nǹkan báyìí wọ́n máa sọ ní lágbájá ṣùgbọ́n ẹ mọ̀ pé mo kéré sí ìmọ̀ bí n ti sọ bó láàbìnrin ni àjò yìí kì í ṣe kí bá ọ. wọn ò bá nìyẹn sọ wọn á tún jókòó lórí báàsì dìde sálàmọ̀ rí yẹn. ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àgẹ̀sẹ̀ ìbàjẹ́ àbàtúkà bẹ́ẹ̀. ẹ̀rí pa nẹ́bí bí àwọn sọ̀hábà léèrè pé sẹ́ẹ̀ mọ ohun tí ń jẹ́ kí bá wọn là nẹ́bí sọ fọ́ ni à. ó ní tí àwọn bá ń sọ nǹkan téèyàn sì ń kọ́ láì pé ohun tó ṣe là ń sọ alẹ́bí ní ọ̀rọ̀ ẹ̀yin náà ni ìyẹn sì lè jìyà nù sàárè ń bẹ tí ọba tó bá fi ẹ̀wẹ̀ ọdìbà àṣà ẹ̀sùn ti parọ́ mọ́ mo fi hàn pé mo fi ní ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ wa àjá sí kó ń tọ̀ wọ́n mọ̀ pé kí tí mo pé ó máa o ń jẹ látòní lọ ó ṣe ń tòótọ́ kì í ṣe rọ ẹnìyẹn ṣe tẹ́ ẹ bá ti ń sọ ńgbà tí ò sí ń bẹ̀ ṣe pé zikiruka àkàkà bímọ yẹkẹrọgù ọmọ adákọ ọmọ ìyá rẹ sí ohun tó ṣe yí pé kò nífẹ̀ẹ́ sí ó sì ṣe ń tòótọ́ òun ni ọ̀dẹ̀ ní nífẹ̀ẹ́ sí tó bá gbọ́ òun ṣe gíbà rẹ̀ bóyá arọ́lọ́pàá bóyá ó lè lọ́jà bóyá o ti palapala pẹ̀lú obìnrin àbúrò àìdá kan ọwọ́ à ń sọ ọtọ ọba wí fún lójúkolójú báyìí kò ní dùn wọn o ti ṣe kí ibà rẹ̀ náà ni ọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ni tí ọba tó wá sí ẹ̀wẹ̀ ọ̀parọ̀ ọmọ nìyẹn a máa rí láìfi lára ara wa torí kò sẹ́ni tó pé mùsùlùmí ọmọ a máa jọ túnra wa sí ni anẹ́sùn lè nà ẹ̀sìn mi bàdéwé ń wà á dìrọ̀ sí i bàdó lè bá dé ń wà ẹ̀ ń lamu yẹ̀sì ọ̀rọ̀ ń kàdàmú. الناس للناس من بدو وحاضرة بعد لبعد وإن لم يشعروا خدم wọ́n ní الناس للناس èèyàn sí èèyàn àtàrà oko àtàrà ilé àjọ wà fúnra wa ni o báàdù lè bá àwọn bẹ́ẹ̀ apá kan wà fapá kan ni wà ẹ̀ ń lamú yàtọ̀ ọ̀rọ̀ ń kádàmú apá kan jẹ́ bọ̀yì sin apá kan àjọ máa ríra wa fúnra wa ṣe ni àjọ wà ni ọkọ lè rí lára yàwó yàwó náà lè rí torí yẹn ni wọ́n kájẹ láwọn kan láwọn ọdún kan àwọn sẹ́wọ̀n pa àwọn sẹ́wọ̀n gbà pé ìyẹn làwọn obìnrin náà báyìí ìyẹn ni wọn ọmọ náà lè rí ẹlòmíín náà lè rí mùmíní lè rí lára mùmíní àjọ máa gbéra wá ní wọ́n rí gbókùn díẹ̀ fún wọn lẹ́pẹ́ bí aago mi báyìí ó lè jọ dọ̀la kóun náà rí nǹkan mi láì ní fẹ́ fi gbẹ̀sẹ̀ ẹlòmíín lágídí bẹ́ẹ̀ ẹlòmíín lágídí bẹ́ẹ̀ ẹ̀yin ó di àmà wí fún àtà àlérí kankan wẹ́ẹ́ fi yín mo ní kí wífẹ́ yìí náà ni pé àbúrò bíi ẹ wo fìlà yìí láì fi ni o kéèyàn máa ṣe fìlà báyìí kọ́kẹ́ yọ báyìí kọ́kẹ́ wa wọnú báyìí kíkó náà sábì ní kankan wí. ìpè sàlàyé rẹ̀ sọ́kanú àdìsí kan ní sọ́kanú àyà kan ní ìyó àwọn náà tó kọ́ rẹ̀ sí fúnlẹ̀ ibi àdìsí wo ni ó ti kà àbíkó náà sá sọ̀rọ̀. ìpè látijọ́ yìí tí wọ́n ti sọ pé <laughs> nǹkan báyìí ṣẹlẹ̀ èmi náà wá nínú ìkẹ́kẹ́ kéèyàn bẹ̀rù ọlọ́wọ́ lókè àwọn àdéhùn sáré kan ẹ̀rí tó máa wá kẹnubọ personality yẹn personality pàtàkì àbí máa sùtà ọ̀fẹ́ nínú àgbáyé tá a bá hadith yìí ni pé ádámù ìtìkáàdì súnmọ́ àwọn a gbọ́dọ̀ mú síárì ni síágbọ́ ni. kó sì kóhùn la máa mú ní àtẹ̀gùn káàfin lọ kọ́ ọmọ pásínálítì èèyàn káàfin bá tèèyàn jẹ́ àbí táàfi gẹ́ẹ̀tì dúkìá ayé kan ṣé àárín ni láàfi gẹ́ẹ̀tì ẹ̀ àwa ni àwa là ń tún kíní yìí ṣe àwa ni wọ́n fi lè fún wa ní nǹkan wọ́n nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọ ajẹ́rúfẹ́ nìyẹn níyà á dẹ̀ fi rọrẹ̀ hẹ̀ sáyé èròǹgbà rẹ̀ tó burú jáì tó fi pamọ́ ọlọ́run dẹ̀ máa fi hẹ̀ ta. láti awa àwọn adáǹgbé òkùnkùn ṣe láburú ẹ̀ kọ́ pamọ́ lọ́dọ̀ ọlọ́run wọn ni alákìísà ti ń jó lóru bá ti ṣe láburú ọlọ́run ọlọ́run Amọ wọ́n yá àwọn mọ̀lẹ́kà títí yóò padà yẹn sára kínkínní báyìí bí ń wá sọ adẹni ojú ọ̀nà míì ni ojú ọ̀nà àtẹyọ kan wọn ni báàbò láyé jòzó mina làìbí ha wàlmíza náà. حدثنا عاصم بن علي قال حد قال ابن أبي ذئب عن عبد الله بن سائب عن أبي عن جدي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يعني يقول لا يأخذ أحدكم متاعا صاحبه لاعبا ولا جادا فإن فإن أخذ فإذا أخذ أحدكم عصا صاحبه فليردها إليه ojú ọ̀nà tí a tún fẹ́ wọlé sínú ẹ̀ <clears throat> igba ó lé kan one twenty one ojú ọ̀nà tí ń sọ pé má láàyàn jù zùmínà láìdé a lè ṣeré ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ ń bẹ tá a gbọ́dọ̀ fi ṣeré wàlímíza a lè sáwẹ́wà ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ ń bẹ tá a gbọ́dọ̀ fi sáwádà. kájẹ̀ ní táwádà bá pọ̀ jù ká gbé bẹ́ẹ̀rù ṣubú. lẹ́yìn tó máa so yẹn gan mọ́ọ̀dì adárawádà adìẹ alọ́kó sàárín àwọn obìnrin àdúgbò wọ́n máa jọ fara wọn lókun ṣòkòtò àlọ́hún sáwàdà náà ni à ń wọ́n bídáwà yóò ṣe tàn ká náà ni à bó ṣe ya yẹ̀yẹ́ lélẹ́yìí tó ń wọ́n rẹ̀ yìí kìí ṣe bídáwà ó ṣe tàn ká àbọ̀ àdẹ́gbẹ́ àwọn ọmọ tíntín máa ń fa lókun ṣòkòtò wọ́n fi ti agbádá rẹ̀ ẹgbẹ́ bàbá okun ṣòkòtò yín náà ló gùn délẹ̀ yìí wọ́n á ní àfẹ́ máa súnmọ́ àwọn kéèké ká máa bá wọn ṣeré dáadáa nìí wọn fi lè gbẹ́sìn yé a ìdarí àwa ni ọ̀nì. so àwọn kẹ̀kẹ́ ń bẹ tí ó ṣe tí ó ṣẹ̀tọ́ mínà làyìnbí nínú eré a lè ṣeré ká ṣeré òtí ẹ̀tútọ́ wọ́n dáa kọ àwọn nǹkan tá a lè ṣeré fún inú eré tá a lè ṣe òun léré tó lè báyàwó ẹ̀ ṣeré gbogbo àti máa ń lera fún mi wa àfìgbà tá bí àbùkátà nìkan òun nìkan ni ó tùjú ká ó ṣeré ọ̀dọ́wẹ̀kẹ́ ó ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ọba làákàyè mọ̀ yẹn náà ó tún tẹ́tí gbọ́ èyí bá làákàyè mọ̀ lọ́pọ̀ gbà ọ́ tí wọ́n àwọn obìnrin ọmọ àbínú o yóò kàn máa wí lọ náà ní ó lè lọ wákàtí kankan mo sì tẹ̀ nírì yín látàárọ̀ kan nígbà tí ẹyẹ náà wá fò sí di ti fáànù òkùnrin wọn á bọ́ sí kinní láàrin ìgbà ní báyìí bàbá Saheed ọ̀dọ́ wa àwọn wa ọ̀bà

nígbà mi ò ráyè ẹ̀rẹ̀gbẹ́ ẹ̀rẹ̀gbẹ́ fẹ́yàwó mo lọ́ fà lọ́ gbé bèbí ìyá wa ìyá gbé bèbí báyìí gbé bèbí ó sẹ́sìn ọba tó sapá sí kó o lápá ṣe jẹ́ ẹ̀sìn yìí lápá ó ní lọ́wọ́ pẹ́ ti súlè mọ́ náà lápá ni àrẹ́bí ni òkè ẹ̀sìn ìgbẹ́mọ̀ lápá ẹ mọ̀ bí yóò kọ́ wò pé màá rí nǹkan lórí pé mo fọ́ mi kí n mọ dárẹ̀ kan bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ fi ẹni wọn bá ti di kó ń fẹ́ kíláàsì ààrẹ àwọn opó tó ti dàgbà ọlọ́ọ̀fẹ́ wọn ẹ wá wọn ní ráyè eré tí opó àbẹ́ni tí ọkọ ti fà kalẹ̀ tí ọ̀tọ́ jẹ́ wọ́n pọ̀ ń gbòòrò gẹ́rùn tí wọ́n máa ń dùn wọn lálù pamọ́kù tómi ti ń gbélé wọn tó ti bímọ bíi mẹ́ta ọlọ́wọ́ afẹ́ dàjà gbogbo lórí bẹ́ẹ̀ ni ó ṣe wá sí fún dàjà gbogbo lórí ẹ ó ṣe wá àti fún ó mú lọ lé kí ó sì dàjà wo bò ó lórí ọ máa tọ́jú ẹ lọ ọmọ òpínlẹ̀ ni òun ti máa tú ọ òun ò ní sẹ́ rojọ́ pé ẹyẹ ní sì fò sí kíní kò ní wí fún ọ níbẹ̀ yẹn láti wò pé ọmọ láníwọ̀n rẹ̀ pàṣàlàgbà ni ó ń tó lọ. tó ẹ rí àfa àwọn aṣíbùnú àlè ó ní pé ibùnú àbí ìbí ìbí ìyẹn náà sọ fún wa ikọ́ wa látọ̀dọ̀ Abdullahi ibùdó sáà látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ìyẹn náà wá sọ pé mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti ń sọ báyìí pé la ya'khudhu ahadukum mata'a sahibihi kẹ́nìkan ẹ̀yán máa mú nǹkan oní o kọ́ má gbẹrú ẹ lẹ́rú o láàyè bá èmi fi ń ṣeré nìyí. wọ́n là jáàjáàjì ó sì máa ń mú lọ́rọ̀ gidi nígbà tí èsì ṣe tiẹ̀. <laughs> fàyídà àkàdà àhàdókò màá sọ ọ̀sọ̀ ìbì sẹ́ni bẹ́yẹn tó kéré. sẹ́nìkẹ́ nù yín bá lọ mú pọ̀ pa ọmọ ọ̀yá rẹ̀ pọ̀ lásán ló mú. pálí ẹ̀rọ da ilé yìí bí ti ń sọ̀rọ̀ afáwọn alikatọ́bi rahimahullah wọn ni láàrin ìbá sani sọsọlá wípé kẹ́nìkan kan máa mú ẹrù ọmọ ọ̀yá rẹ̀ lẹ́ni tí ń ṣeré àbẹ́ni tí ń sọ ọlọ́rọ̀ gidi ó ní túmọ̀ rẹ̀ ni wípé kọ́ máa mú ní àwàdà àbáwẹ́wà tí ó wàá mú sọ́dọ̀ ó ti di tèmi wàá ní dá padà fún mọ́ kọ́ máa ti fẹ́ o kọ́ máa padà díjọ́ gbé ní àlọ́kẹ́ àmọ́ kọ́ máa di ẹrù sábàrú mọ́ sáwọn ọdún yẹn lábárúmọ́ tí ọ̀lọ́ di ẹrú wòsíwòsì níjọ́ gbé náà kẹ̀yàmà lókè oníkẹ́ àlọ́ ọkàn ah, mú lọlé àwọn yẹn ń fi pa gan o ọkàn mú ó dà kọ́ má ju kọ́ọ̀pù yìí lọ èmi ti mú lọ n fi ń sàwádà ní ọba mú lọ àbótì mú lọ́rọ̀ gidi kéde ẹ̀sùn òun lónìí ànábìíní ẹni ọba ṣe bẹ́ẹ̀ kó títí lọ́ọ́ dá padà o. ẹ̀wọ̀n pàdé tì mí sọ torí ó ti di mọ́bílẹ́mẹ̀ nìyẹn ìwọ oníwọ̀ ti wà lọ́rùn ẹ̀ ni. tọ́wọ́ àti yóò dalẹ̀ kẹ́yàmẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ kó wúlò wúlò díríhàmù ní wúlò iṣẹ́ máa fi gbà padà. a tún wá lọ di àwọn ìgò yìí ó lè di bíi ọgọ́rùn-ún rẹ̀ àbí mílíọ̀nù rẹ̀ ni ó sì rí gan yóò tún máa gbọ̀n ní ọmọ gba ọ̀kẹ́ mọ́gbà nígbà lé ìrọ́pò kálọ̀ bá ń káwọn dáadáa bí ológun ọdún kan wá. ẹ ẹ ìwọ tó mú nǹkan oníkan ọba ti wọlé òtítì lọ́dà padà lónìí o nǹkan oníkan tó mú ọmọ pé obìnrin ìjẹ ló tí wọ́n fẹ́ gé ọwọ́ rẹ̀ káwọn mẹsẹ̀ rẹ̀ tọ́ba ti yá nǹkan báyìí yóò á jiyàn rẹ̀ àwọn àmì náà ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀mí mo ní ọkọ̀ òsì ní ìwọ náà mọ̀ pé ọkọ̀ òní ọ̀pọ̀ nulẹ̀ lómi kẹ́rì lẹ́yìn pé tọ́ba padà dájọ́ kò yọ̀ gbé páàkì nínú lélẹ̀ páàkì nínú lélẹ̀ tètè lọ́ọ́ dá padà obìnrin yẹn tọ́ba ti yá nǹkan báyìí wọ́n bá ti wá lọ béèrè padà yóò ní wọn ọ̀ya ẹ́ ọ̀ya bọ́lọ̀ yẹn ti dé ti gba nẹ́bí ni títí ọlọ́run ló lè lélẹ̀ kó lè ní kó lè ló ń tọ̀ wọn ẹ̀pẹ́ náà àwọn sọ̀hábà náà wà rí náà pé ìtàn falẹ̀ gbà náà wá làbí sọ pé nígbà tí àwọn ọmọ nígbà wa bá mi jọ kàn báyìí ah ọ̀rọ̀ islamic society tẹ̀ ń wí yìí sígbà tá nẹ́bí fi ń darí ń jèló pé gbogbo àwa tọrọ òdì yé yìí ni òsì ń bẹ táwọn ah, ní wọn ṣe sìnà tó ń lù lẹgbẹ òsì nínú wọn ni àwọn tó jalè tó ń gbọwọ wọn òsì ni ẹni tí mu tí gbogbo ògbà tó ń fún lẹgba tí ó ti wọn ń fún lẹgba kò sí ni ṣé ìparẹ́ ń tọ́ fẹ́ máa fún lé pé ah tó ti sọ́lọ́mù ẹ̀ka yìí. ẹni ní ń fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ ìlú àwọn sàbẹ̀ sí mi gbà wọn gbọ́ bẹ́ẹ̀ èyí mọ́ ní ìbẹ́lẹ́mì rẹ̀ ọtí ni òdì rí pàtó. ẹ̀rí obìnrin yẹn tó bá ti yá nǹkan báyìí á jiyàn rẹ̀ á ọlọ́run ní ọwọ́ rẹ̀ ti nígbà òsì ṣe ohun tí wọ́n fi ó lè ó ní nǹkan tẹ̀ àtàwọn ah, yẹn ti bẹ̀rẹ̀ sí ní wò nìyẹn fi ẹ́ ah èyí dà nẹ́bí wa mú ayé fẹ́ ọlágbára pọ̀ ọmẹrú kọ̀ mọ́mọ́ òfin tí ọmẹrú tí ọmọọmọ ló mú wá kó láti di eléyìí ẹ pàtàkì nílùú obìnrin pàtàkì obìnrin kàǹkà olókìkí nílùú bò ní ṣe dọlọ́wọ́ kan àbọ̀ wọ́n bá ń pé bírúkú tó wọ́n ń pé bírúkú tó wọ́n kí á. Ah, anábìrì tó sútọ̀ tó bá ti dòfin ọlọ́run dé lálọ́ wí fún ẹjẹ́ awọ ẹni tó nífẹ̀ẹ́ sí kárẹ̀ ẹ̀sì wọ́n bá ké sí àfàwà òtáàmù bẹ̀rù Zaid bin Haritha ọmọ olólùfẹ́ ànẹ́bí tóun náà tó jẹ́ olólùfẹ́ ànẹ́bí rọ́dí aláwọ̀ tá a lárí fún mọ́ afáwọn abáyọjú sí ànẹ́bí tó tọ́ fẹ́ wọ́n máa ní màá sùn níyàlẹ́ nìyí ẹ̀yẹn pàtàkì nílùú níbi níran ah, wọn ní bójútó ọlọ́run bá ti bẹ̀rẹ̀ kótóbá ní ìtàtọ̀bà yàní báàlágà fẹ̀lẹ̀ kótóbá kótóbá yẹn dó góńgó ànábì wa pọ́njú sẹsẹ sallallahu alaihi wasallam. ẹ má má dàbí àwọn ẹnìkan tó ṣe pé tábí yín wọ́n bá jalè wọ́n fi lẹ̀ ṣùgbọ́n tọ́lẹ̀ bá jalè wọ́n á lò fi ọlọ́run lórí ẹ̀ wà á ìmùlá mo fi ọlọ́run ọba búra láwọn àmì ẹ̀fà àti mọ́ta. tọ́ba ẹgbẹ́ fátímọ̀ gẹ́gẹ́ alára bíntu muhammadin tọ́jọ́ ọmọ muhammad sára kọ́tí tọ́ba ìjálè lákọ̀tà àtúnyẹ̀dá ní gbọ́wọ́ ẹ̀ sọ́dọ̀ níbẹ̀ làwọn ẹ̀dá ọmọ kìíní yẹn lọ́rọ̀ fi áá kìíní yẹ ra bẹ́ẹ̀ kàtọ́ bí wọ́n ní tùmọ̀ sọ ni pé yín má mú ẹrù lẹ́ni ń gidi. wọn kọ́ dẹ̀ ní kọ́ á lọ mú mọ́ra bí yẹn bá gba pọ̀pá ẹnìkejì rẹ̀ kọ́ ya dá padà ó wọn ní ìyẹn gbọ́dọ̀ fi ṣàwàdà èyí pọ̀ wá ní dá padà àgbọ́yé hadith yẹn òun ni pé ṣẹ́rí à ń kọ̀ fún wa a gbọ́dọ̀ gba nǹkan lẹ́ni tí ó mú lọ́rọ̀ gidi kí ó oró lè nítorí ó lè lálẹ́ pẹ́ nìyẹn ó lè àti pé èèyàn gbọ́dọ̀ fi ṣeré torí kò sáǹfààní mbẹ kódà ò lè fa ìbínú ẹni tó lẹ́rù yẹn àwọn kankan náà ń bẹ sáà gbọ́dọ̀ fi ṣeré àwa àwa tó tà sí tó tà náà ẹ má jẹ wọn lẹlẹ ẹ ẹni wọn ń wù rẹ ni kí ni bọlá ti gbé tó sì tá a máa èbó ní ọkọ rẹ nìyàrá bírèdì wọn tó láti wọn jẹ èbó náà wọn lọ Ọlọ́run ló ní kẹyìn tètè lọ fọ àwọn èbó èbó jàgùdàgùdà máa ń sọ tẹ́lẹ̀ nìyí wọn ń ṣe kí ni wọn ń wù rẹ tọ àwọn tí wọn ń wù rẹ ẹ ọbẹ nu bàá. Ibrahim mọ̀ <laughs> bóyá àbí àwọn rẹ̀ ọ́. Inú nǹkan tí ìwọ̀n gbọ́dọ̀ fi ṣàwàdà lọ́wọ́. Bàbá fi ṣe ìwọ ní ọkàn níwájú tọ́wọ́ padà yá o. Ìgbà àwọn máa ń padà ńlá pánú àyà àti tọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọkàn láyé. Tọ́lọ́ máa máa fi fẹ̀mí sí. Ẹgbẹ́ inú nǹkan tí ìwọ̀n gbọ́dọ̀ fi ṣe ẹ̀yẹ lọ́wọ́. Ìgbà àwọn nǹkan kan bẹ́ẹ̀ lórí pé ìmúlọ́rọ̀ gidi ó ti di gidi ìmúlérè ó ti di gidi wọn lọ bá ń fẹ́ ọ nfẹ́ ọmọ àwọn ọ̀dọ́mọlúwàbí àfa àwọn ebi ṣeré o <laughs> àwọn tó yẹ pa àmọ̀jẹ́ lè lọ ẹ̀fẹ̀ mí kẹ́ ń fi ń sàwádà lásán ní bó ti sọ ọ́dọ̀rọ̀ gidi wọ́n ebi sàwádà. mí kẹ́ ní ká tiẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn fún ni táwọn ọlọ́rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ ẹ ti máa sọ̀rọ̀ ẹ̀sìn lásán máa sọ nù fẹ́dà torí bí àwọn obìnrin náà ẹ ṣọ́ra nínú ìgbà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ mú lérè ni téèyàn bá mú lérè ó di gidi mọ́ yẹn lọ bẹ́ẹ̀ ti sọ ọlọ́rọ̀ gidi ó ti di gidi náà nìyẹn ojú ọ̀nà ẹ̀mí ni àdálù alàlùkàìrí ẹni tí bá ń tọ́ka ẹni sí rere ní pé òun ló ṣe ni o ládàá tẹni tó tọ́ka sí ẹ bá ṣe lòun náà محمد بن كثير حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن الأعمش عن أبي عمرو الشيباني عن أبي مسعود الأنصاري قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إن إني أبدي فاحمل فاحمل فاحملني قال لا أجد ولكن ائت فلانا فلعله أن يحملك فأتاه فحمل فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال من دل على خير فله مثل أجر فاعل محمد بن كثير wọ́n sọ fún wa wípé sùfìyàní fún wa nírò kọ́ wa látọ̀dọ̀ al-A'mash látọ̀dọ̀ àbí amúrí ash-Shaybani látọ̀dọ̀ àbí Mas'ud al-Ansari ó ní arákùnrin kan máa lọ sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wá ní ọ̀nà ẹ̀ máa ti pin mọ́hún lẹ́nu báyìí. ràkúnmí lóun máa ń gùn lọ lókun sọ́nà. àwọn bíi kí táyà ọkọ̀ ọbẹ ẹsọ nẹ́ẹ̀sì ti bàjẹ́. ẹ̀wọ̀n pé yẹn wọ̀ àbí nǹkan kan kẹ́yìn nọ́ọ̀sì lójì. ẹ̀rí ọ̀nà pin mọ́ wọn lọ́wọ́ fahmil ni òjíṣẹ́ ọlọ́run ọ̀yà wá kẹ̀kẹ́ tí ń gùn lọ́ọ́lé fún mi. wọn là nẹbi sọ pé lá àjẹdù <clears throat> mí rí wọláàkì ti fúlànà mọ lọ bá alágbájá ọlà aláhu aniyahmilak ó súnmọ́ kẹniyẹn wá nǹkan tí ó gbé ọ débi lọ fa àtàwù ọwọ àlọ bẹ nìyẹn tó tọ fa hamalahu ẹnìyẹn dẹ wá nǹkan ẹgún fún fa àtànàbíyà. ọwọ́ àlọ́ bá nẹ́bí sallallahu alayhi wa sallam fa akhbarahu ó fún níro ó fún níro rẹ̀ pé ẹnìyẹn ti fún un. faqala jíjẹ́ ọlọ́run wa sọ wáyé pé man dalla ala khayri ẹni ọba tọ́ka èèyàn sí ibi rere ọ̀làhùn mithlu ajri fa'ili irú ládá tí ń bẹ fẹ́ni tó ṣe rere yẹn náà wọ́n máa jẹ́ kí ni o wọ́n máa jẹ́ tẹ́ni yẹn náà. ṣé ẹni ìtumọ̀ tá a máa mú nù hadith ẹ dáhùn. ọ̀yà. ẹ́ ẹ ṣe wù ẹ má wa lọ sòtọ ẹ má wa lọ tẹ mo dáná sọ sọlá fẹ sọ kẹ ẹ ike mi náà ní ládàá o ọba nǹkan lẹ lélẹyìí kéwù kan bẹ tí mo tún fẹ ká ké mẹ yẹn ìjà máa bì náwó rẹ díẹ̀ díẹ̀ ọkàn náà àwọn sùdẹ́ǹtì wa ọmọ kí ó láàárọ̀ àárẹ̀ tó láwọn ọmọ kí ó tọ́lọ́ òní máa ń pera rẹ̀ sítúdẹ̀ǹtì wa lọ́jọ́ kí n wí bẹ́ẹ̀. ó ní òun èsì kẹ́ẹ̀tì káwọn ní nǹkan káwọn máa lò òun èsì. nínú eléyà àti máa lò láwùjọ wa. abalẹ̀ ń tó ní bùkátà láàrin wa ẹni tá a bá fojú sùn tó ń bẹ lọ́wọ́ ẹ̀ bàbá ti ní ọwọ́ agbọ́ yálà ọ̀bọ lọ́dà ọ̀yẹ́ kóun náà sọ pé àjẹ́ ògbó ọ̀dà tó tẹ́tí náírà ni o. <laughs> Ah, ọ̀rọ̀ ni ò sí àrà rárá èrì pé nìyẹn ọ̀sẹ̀ sọ pé à kánẹ́bí pé káwọn èèyàn kí gbogbo mùsùlùmí ọ̀dà sí tó wà lẹ́yìn ni. ẹnìyẹn gba kíníyàn ní sẹ́ẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. òun ni ọ abáyẹn tó sòdodo òun dá ṣe nìyẹn òun tó yẹ ká máa ṣe nìyẹn. lọ bá lágbájá wọn pé kò káta rẹ òbí yá. níbo dé ìyájú pé ń tọrin wá yẹn ó ti wà mọ̀ sẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ yẹn ni pé tó ní tẹsitímọ́nì ọmọ pé kí èdè kọ́dọ́gbọ́n fẹ́ fi gba bára wa tí ó fi sẹ́rí sọ́dọ̀ ẹ̀. wọ́n tọ̀ wọ́n yìí dẹ́ ẹ̀sìnkì èyí tó dáa jù ní wọ́n yẹ kí bùkátà ìhun bí akáwa náà ká gbìyànjú ká máa lo súnà yìí ní lọ́ọ́ bá lágbájá ó ṣeé ṣe kó rí ohun tí ó gbé ọ débi tán lọ yóò wá làkúnmí fún ó lè dé bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìyẹn dẹ̀ wà fún bẹ́ẹ̀ ó yẹ ká máa lò fún bí ta bá rẹ ní kó ní sòrò a sì rẹ ní tọ́lọ́wọ́n ọba àlekẹ́ lákẹ́ èmi ìdí káṣí máa àwa kiri irun ká àbá kiri ìjà mẹ́ta ẹnìkan ní ìyàwó rẹ ń lọ bí lọ́wọ́ àyàn ọba máa dá twenty naira ìgbà tí wọ́n bá kówó darí ìjọ wọ́n bá láwọn ká sí twenty two thousand naira àbí one five ẹ dákun ṣé owó eléyìí tó àwọn dókítà tí wọ́n fẹ́ fi ṣe ọpẹ́rẹ́sà àbí ní ìrọ̀lẹ́ lọ́wọ́ tí fún tóbìnrin bá bímọ nírọ̀rùn ní màtánítì tí wọ́n ní egbò wọn séèyàn lè máa lọ fún wọn ní two thousand. àní ń sọ bẹ́ẹ̀ ni séèyàn lè fún wọn two thousand bẹ́ẹ̀ lórí pé obìnrin tún bímọ rọrùn tí ò sí wàhálà kẹ̀ ìyẹn lè kó tó two thousand fún ọ kó sì yí kó kọ́ máa lọ. tó àárín ẹ̀dá kan ìjà máa lò àwọn tọ́lọ́run bá ṣe fún ẹ má jà máa parọ́ kó fúrò ní níbi máa ń jẹ́ kí nǹkan tán lọ́wọ́ èèyàn ibi téèyàn bá dé báyìí yóò tún fà sẹ́yìn padà ní. tí bá ń wà ká máa fi hàn gbogbo ata ni ọlọ́run má sọ wá dáláì ni o nínú àgbáyé tá a bá nu hadith yìí ni pé ó ṣẹ̀tọ́ fún mùsùlùmí àníyá àmàlà ha kó ṣe rere kó ṣe dáadáa kó sì máa ṣe rere tí ó bá lágbára kó sì jókòó fà fún bí rere ó sì ni ọba ṣokùnfà ṣẹ́ rere òun ni ọgbà ó ti ṣẹ́ rere kódà láàdá ẹni tó ṣe rere ò ní dínkù náà mo fi bí ọ̀rẹ́ wa lẹ́ẹ̀kan pé hadith yẹn kí lànà ẹbí sọ fún wa ìtú wọn níbi ìmí gan tí mo tọ́ka ẹsẹ̀ ni tó ṣe sàárà yẹn náà mo ní ládàá torí mo tọ́ka ẹ ẹni yẹn síbi kí ni ọ síbi dáadáa ni ọ dẹ̀ ṣe dáadáa ajá sí pé mi ní ọgbẹ́ láàdá ẹni tó sì fún yẹn yẹn ò ẹjá tó mú báàbù yìí náà sí báàbù àlàáfù wọ́sọ́fù ànínà ojú ọ̀nà tí ń sọ fún wa wípé a gbọ́dọ̀ máa ṣe àmójúkúrò ká bá tún mójú kó òtẹ́fẹ́ni tó ṣẹ̀ wá ká tún wá lo inú mímọ́ pẹ̀lú rẹ̀ kí ni túmọ̀ sọ́fù yẹn òun ni wípé dáadáa tá a ṣe fún tẹ́lẹ̀ kí awọ tó ṣẹlẹ̀ láàrin wa ká tún ṣe òun ni sọ́fù yẹn ọ̀yà. حدثنا عبد الله بن بن عبد الوهاب قال حدثنا خالد بن الحارث قال حدثنا شعبة عن هشام بن زيد عن أنس أن أن يهودية أتت النبي صلى الله عليه وسلم بشاة مسمومة فأكل منها فجيء بها فقيل ألا نقتلها قال لا قال فما زلت أعرفها في لهوات رسول الله صلى الله عليه وسلم. طبعا يعني عبد الله بن عبد الوهاب أصف معيقي خالد بن الحارث ينبع عصرقي شعبة ọlọ́wọ́ látọ̀dọ̀ hisham bin zayid látọ̀dọ̀ anas ó ní anas wàá sọ pé yehudi yatan obìnrin jù kẹmàtì ni yẹ̀wù ní farakun tó lóun tẹ̀lé lánàá nẹ́bí Musa aleyhi salatu salam. atati nabi ya sallallahu alayhi wa sallam bishafi masmama ó bá fún ànẹ́bí ní ẹran tí wọ́n ti fi oògùn tí máa ń pààyàn sí wọ́n ti pọ́ìsìn rẹ̀ wọ́n ti fi wọ́ tí ó ara yẹn ọwọ́ afa ànẹ́bí fa akala minha ànẹ́bí dẹ̀ jẹ́ ń bí yẹn kọjí adéha sẹ́wọ̀n nìkan jẹ́ wọ́n ń ní mídírà ìyẹn kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wá lọ mú arábìnrin yẹn wá wọ́n wá sọ fún pé àìlànà tó ha àlébìsí ká pa á ẹ máa wò òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ òjíṣẹ́ ọlọ́run nílà lọ́wọ́ bí wọ́n gọ́ ó di dandan pé pàmì. kọ́ọ̀là àfàwà Anas bin Malik radiyallahu ta'ala anhu ó ní fama ziltu a'rifuha fi lahawati rasulillahi sallallahu alayhi wa sallam. ó ní sẹ́ẹ̀rí ẹran tí wọ́n fi oògùn tí máa ń pààyàn sí wọn tí wọ́n fi wọ́ sílé. ó sànẹ́bí náà ní sùn táwọn ọlọ́run ọ̀sẹ̀ ní kọ́lẹ̀ mi lọ ni òun máa ń gé ní rẹ̀ báyìí kí ní orú ẹ̀rìn ni ìwọ yẹn òun sì ń rí ní àjà ẹnu ànábì sallallahu alaihi wasallam lọ́ní ọ̀fun rẹ̀ báyìí tó bo lẹ́nu pálapàla. kódà nínú àwọn ọjọ́ mẹ́tàlá tó fi rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ àánú nǹkan náà ọ̀tá ànábì sọ yìí pé ìsìn tó ń fíìlì ẹran ẹ̀jẹ̀ ló yẹ báyìí egbede ti le gbé gbèrègbè kì í sọ̀rọ̀ ọdún kan. ẹ wá wo ṣẹlẹ̀ ńlá tó tóbi tó gbọngbọn tó báyìí ojúṣe Ọlọ́run hmm, ẹ má pa àmójúkúrò nìyẹn. hadith yìí nínú àgbáyé tá a bá ń bẹ̀ ni wípé a lè gbẹ̀bù lọ́wọ́ ẹlẹ́bọ àkọ́kọ́ nìyẹn sẹ́wọ̀n pé yẹ̀wò òdíyá mo ṣèrìkà àbẹ́ẹ̀kọ́ ẹlẹ́bọ nítorí kò sí lọ́hùn. ìkejì òun ni pé àwọn kan bẹ wọ́n pè wọ́n ní alibari lawiya wọ́n wà ní India àtàwọn tó jọ wọn ihun táwọn nígbàgbọ́ ń pa rẹ̀ ní wípé àdìọ́kẹ́ wọn wọ́n là nẹ́bí mọ ohun tó pamọ́ ìmọ̀ tó bá mọ ohun tó pamọ́ ni tó yẹ kó jẹran ẹ̀ níjọ́ ni gbogbo àwọn àfa aláyẹ̀wò táwọn fi èèpẹ̀ ṣeré ìyẹn ó kú lọ́la yóò jí lọ́la ẹ gbọ́dọ̀ travel ẹ nírìn adìẹ ni wọ́n máa ta adìẹ ti mẹ̀rẹ̀ látàárọ̀ ọjọ́ ẹnìkan lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ten thousand ló mú bọ́ ọba tún lọ sọ́dọ̀ yẹ̀mí wò yẹ̀mí wò bá tún sọ wípé iṣẹ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ máa lọ sí ẹ̀jẹ̀ wò ó ó ní ohun sọ ni pé wọ́n máa lọ sálápàtà àpàtà ah, kí n ṣe látijọ́ yìí ọ̀hún ah, ló ń ṣe o ó dùn tọ́jáde nìyẹn. lẹ́yìn náà ni kò tún gbọ́dọ̀ níbẹ̀ lọ́hùn ǹjẹ́ èlò lánàá wọ́n bá ní ten thousand. kò sí nǹkan tó kù ju pé kókó owó nílẹ̀ kọ̀ọ̀kan rí èkó lọ ọlọ́run ló ń fún ní ọgọ́ ọlọ́run ló ní jẹ. àwọn sọ bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àwọn gánàmù wa ni a sì máa kálá wọn dáadáa àwọn àgùntàn wa ni a sì máa ń jẹ wọn dáadáa yóò sọ kejì rẹ̀ àgùntàn wa ni wọ́n gánẹ́mù wa ni wọ́n àtìmọ́ra kálá àwọn dáadáa ẹ bá ní kí alájà wọ́n rẹ̀ pé ah, àwọn ṣéwúrò yìí wọ́n ní gánẹ́mù àwọn ní àwọn sì máa kálá yìí dáadáa wọ́n ní oṣù yìí rẹ̀ tó ní ọ̀gbẹ́ òkú mọ́kéwù inú rẹ̀ ó tún ní yóò tún rẹ́rìn wẹ̀sẹ̀ kì í <laughs> alájà <laughs> ọjà yóò ní dojú délẹ̀ ìwọ́n tí wọ́n sì sọ ni pé àgùntàn wa ni a máa kálá àwọn dáadáa ọlọ́run ló lóun ọgọ́ ń tiẹ̀ òsì lọ́ọ́ lé kẹ́wọ́ mọ̀sẹ̀ kankan ọba kan wàhálà àwọn aláyẹ̀wò hànàlá anábì ọmọ kọ̀ọ̀kan bí dá lọ nìyẹn ayọ̀kẹ́ la òkú tó àyẹ̀lẹ̀ ọmọ lọ́gọ́ ibà lẹ́sẹ̀ tẹ́sùn ní ọ̀kọ́ ìlú ọmọ mọ́sálì ẹ̀sọ́ tó ayọ̀kẹ́ mi anábì mọ ohun tó pa mọ́ ni ó rèmi ọba kọ láburú kan bá ti fọwọ́ bà mí ẹ̀ mọ́ yọ ọmọ anábì tó jáde láyé ni mẹ́fà ni nínú méje tó ìkẹ́ lọ́wọ́ra kẹ́yìn rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà nìyẹn náà tó táyọ̀ bá mọ̀ tó rí gbogbo ẹ̀ pèsèpèsè báyìí ọkàn sọ fọlọ́hún ni ọlọ́hún àà èmi odidi ọ̀rẹ́ rẹ̀ àwọn èèyàn wí mi bí wọ́n bá tiẹ̀ kú jẹ́ lọ́tán. mọ́kọ̀mọ̀kọ̀kọ̀ ẹni ọba ti lóhùn mọ́kọ̀kọ̀ báyìí ọjà nẹ́bí lọ ní wí ni ni àwọn tó fi láàyè ń dálé. ìkẹ́ ìhun tó kẹsọ nìyẹn ìyẹn ò nídìí ẹja kí ó ẹ̀yìn jà nẹ́bí lọ ní ni tó ni wọ́n là nẹ́bí ọmọ kọ̀kọ̀ ẹ̀yin sì ti wá mọ̀ ọba ẹ̀yin jà nẹ́bí lọ́n ti yín nìyẹn àwọn tóbi láì mí nkù mi wá sọ ọlọ́run kó lọ́dọ̀ ti yín nìyẹn o. àwọn alákìídà burúkú yẹn wọn láwọn yẹn wà ní India àwọn gbà pa nẹ́bí mọ nǹkan tó pamọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá mọ ohun tó pamọ́ ni kò tiẹ̀ nífẹ̀ẹ́ inú kẹrin yẹn kọrin yẹn dà láàmú ó tún pọjọ́ bíi díẹ̀ tánú kò sọ́lá jáde láyé báyìí òjijì ọlọ́run ìkejì òun ni wípé ìwà àmójúkò àti ìmọ̀ àṣàánú orin ilẹ̀ fani wa ní ọkọ̀ ti ẹ má jẹ àyà à èmi àti òtún kíra mọ ọ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀yìn ẹlẹ́yà o ẹlòmíì yẹn lódì ti ń ọkọ rẹ lódì nínú o tí ọba sì tún lówó oúnjẹ gbà yóò ẹni tó wá kí jẹ burúkú wọlé alihamdulilah adúpẹ́ súnẹ̀ o súnẹ̀ ta ní yẹn náà lọ́fà àlàáfà ní fífo oúnjẹ lẹ̀ o torí tí ọba sí súnẹ̀ yẹn lọ́pẹ́ ní tí ò kí mi kí wọ́n máa fún lówó oúnjẹ tó ṣe é ṣe bẹ́ẹ̀ mọ súnẹ̀ yẹn yí dáadáa làfà fi ní kódà àfà mi ò tún máa dájọ́ fún pé ìwọ lọ́mọ àwọn òbí lọ́pọ̀ jù sí lára jù kò sí ohun tí máa bí ju kí ibà lọ wọ́n lọ dé wọ́n lọ jókòó wọ́n á sọ fẹ́nìkan wọ́n fẹ́ fẹ́nìkan sí kejì wọ́n á sọ̀rọ̀ rẹ̀ látàrọ̀ tí yóò fi sùn oríire ò sí bí eléyẹ̀ fún yẹn bá ìyẹn ọba gbọ́ ìyẹn ọba ní kí wọn mọ́ bí ọba wa kí wọn kọ́ ní táàkì kọ́ bọ̀ bí abẹ́mi náà ń táàkì kọ́ tí mùsùlùmí sì máa ń yẹra wọn lódì ọkẹ́ dákì ní ìṣòròbù ni gbogbo àwọn àdìsí monday alamisi yìí pé iṣẹ́ ìdáwọ́ máa gùn ké lọ ọlọ́run dẹ̀ sì máa foríjì gbogbo onígbàgbọ́ òdodo àfẹlẹbọ àtúntì ẹni tó jásí wípé wọn mi sí omi òtún bẹ láàrin àwọn àtọmọ ìyá rẹ tán kórìíra ara wọn Ọlọ́run ní foríjì wọn Ọlọ́run sọ pé àwọn méjì tán hé ti ara wọn tán bínú sí ara wọn yìí ẹsẹ pọrọ wọn ti ń bọ aláforíjì dé tí wọn á fi ṣàtúnṣe àárín ara wọn ẹ̀yin obìnrin yẹn lọ ṣàtúnṣe o ọ̀dọ̀ wọn lọ́pọ̀ sí lọ́pọ̀ jù sí ọ̀pọ̀ gidi ẹlòmíràn rẹ sì tọdún kẹwàá ẹ̀yin náà nìní ọmọ àkọ́bí tí ọ̀sáàdù lágbájá bíi sẹ́wọ̀n pé jọ́ni ìgbà tí mo fẹ́ bu ọbẹ̀ sẹ́wọ̀n pé ẹlẹ́yà kìíní jágbe mọ́ mi. láti jọ́ni láti kíra wa mọ́ á hànàlọ́ wọlé ọ̀ká bímọ lé òbóró ìwà burúkú tá a ti wù yọ́ dẹ̀ ti rin àwọn ọmọbìnrin wa. àwọn ọmọ mi kan lè ké oúnjẹ ọ̀gàn àwọn ọmọ mi kéékèèké wọ́n lè pọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́rìnlá wọ́n sì yẹra wọn létí láti bá wọn ti ka primary six wọ́n fi díjẹ́ fẹ́ kéré wàláhì làwọn kọ́sà mọ̀ bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ kà wàláhì mọ̀ bẹ̀rẹ̀ wọn títí wọn ọ̀gbà títí dì sí wọn ò tí ṣe ń jì. mo bẹ̀rẹ̀ sí náà wàhálà ń ṣẹlẹ̀ o àwọn obìnrin yẹn ni o àwọn ní fìtínà o torí gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn rí bilisanil hal la bilisanil wọn gẹ̀ẹ́sì gbogbo ẹ̀ dáadáa wàláhì mo pè wọn lẹ́yìn kọ̀ọ̀kẹ́ tí ń bẹ̀ wọn báyìí àwọn ọmọ tí ń tí ń tọ́ yẹ kí n máa kó ẹgbàá bọ̀ wọn àwọn kéékèèké tá a tẹ̀ bí lẹ́nu jọ́ mẹ́ta kéékèèké ọmọ bímọ ìwà ń bẹ̀ wọ́n báyìí ń sẹ̀ ń bẹ̀ wọ́n ọdún mẹ́ta báyìí wọ́n fi yẹra wọn lóṣù mo wá sọ ń gbòdì yẹn ti mọ́ra wọn sì change ẹ̀ níbi kan dẹ́dẹ́ mo bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ yẹn ní kọ̀ọ̀kan pé ẹ ṣàlàyé bá àwọn ìyá yín ṣe máa ń ṣe wọn ò rí nǹkan kan níbi kan dẹ́dẹ́ torí mo wò pé kò kí wọ́n sì ṣe làákàyè débi ṣùgbọ́n mọ̀ pé wọ́n ti gba dìrọ́sà yẹn ti pẹ́ tó sì ti rọ̀ wọ́n lọ́rùn níbì kan tí wọ́n ti gbẹ̀kọ́ yẹn dáadáa. torí bẹ́ẹ̀ ká sọ́ra ká mójú kò lọ́dọ̀ ẹni ọ̀sẹ̀ wa ẹ̀mí wo lókun dáadọ́ fi rántí dáadáa nígbà tó ń sílò pé ẹ́ tó ewu wá ní ti àbúmọ̀ ọmọdù kí làwọn tún ṣe o à bẹ́ẹ̀ ni. níjọ́ kan báyìí ìyàwó wọn sẹ̀mí mo wá sọ fún ọ wọn bá ní à ìyàwó tèmi ẹ ṣe nǹkan báyìí yóò sá jẹ́rìí ìyàwó rẹ̀ ń tí ì bá ṣe tí wọn ò jù bẹ́ẹ̀ náà lọ. tó ti àbúrú sí àbúrú wa ni tí wọ́n ti jẹ́ à bẹ́ẹ̀ ni o mo máa kí wọn ni wọ́n bá ń dá mi lóhùn lọ tọ̀nẹ̀tọ̀nẹ̀ tẹ̀sán pé bí sọ̀lá adé dáhùn tiẹ̀ ni. wọ́n wà ń ka bíi mẹ́wàá nísinsìnyí ọkọ̀ kan lórí ẹ̀ sílẹ̀ ayé lọ́wọ́ à ń gbé yàn àbúrò ìdàrẹ́ lòdì حديث كي جابا دام متى تلاقى قالوا لولي لي حدثنا حدثنا أبو معاوية قال حدثنا هشام عن وهب بن كيسان قال سمعت عبد الله بن الزبير يقول على المنبر أعوذ بالله من الشيطان الرجيم خذ العفو وأمر بالعنف وأعرض عن الجاهلين محمد بن سلام سلام وصفوا أيدي أبو معاوية ó ní yẹn náà sọ fún wa pé Hisham lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ wa àbùnú Kaysan ó ní mo gbọ́ Abdullahi ibn Zubair ti ń sọ lórí mímbàrí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ní kódìlà àfùwà mójú kúrò wà àmọ̀ròbìlà ọ̀rọ̀ ìpàṣẹ dáadáa wà áàrin ọ̀dọ̀ ánìlìjà ìlẹ̀ kó sì sẹ́rí kò lọ́dọ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn gbogbo ẹni tó séèyàn tó ti nǹkan tó dùn yẹn kò mọ ni. ọ̀ أن تؤخذ إلا من أخلاق الناس والله لأخذن لأخذنها منهم ما صحبتهم أها ó ní mo fọlọ́run fúra o ó ní ohun tí wọ́n ohun tí wọ́n ní ká ṣe yìí àmójúkò tí wọ́n ní ká mú yìí wọ́n ní ká mú nínú àkìláàkì náà àwọn èèyàn ní máa fi dá o a máa ṣe ra wa bá a ṣe wáyé o ọkọ máa ṣèyàwó yàwó máa sọkọ kódà ọmọ ọsẹ bàbá bàbá náà sì lè ṣe nǹkan tó lè fọmọ mùsùlùmí àjọ máa ṣẹra wa wọn làwọn afọ àṣọ pé mo fi Ọlọ́run ọba búra aláṣẹdẹ ní Abdullahi ibn Zubair lórí mímbàrí ló ti sọ àbá àwọn náà wọn ó kírun fáwọn yìí ó ní mo fi Ọlọ́run ọba búra wọn ò pa wá láṣẹ wọn ń pa wá láṣẹ wọn ní ká mú àmójúkò nínú ìwà àwọn èèyàn ni ká sàmójúkò torí wọ́n máa ṣàìdá ṣùgbọ́n ká fojú fò ká má rí rò. ìmọ̀ bọ́yá Abu Musa àbò àbí Abu Musa yèbò ni wọ́n wà lọ́dọ̀ mi jọ kan wọ́n lọ gbá bẹ́ẹ̀ bínú wọn sọ fọ́kàn náà wọn sáájú rà pé báwọn ti kí yín àwọn rí pé nǹkan ni báyìí báyìí sì ni wọ́n táwọn bá lọ. wọ́n kí ni lókè èmi ọ̀rọ̀ sàwọn olówó ọlọ́mọ afáwa náà lówó àmọ̀ pé bẹ́ẹ̀ ni àti wọ́n ilé yẹn gẹ bí lè wọn ọtí ẹ túmọ̀ yẹn yẹn ni gbogbo wọn ń sàlàyé tó yẹ kí níbẹ̀ tó òun ò tiẹ̀ rẹ tí òun ò tiẹ̀ yé òun kẹ kí òun bó tiẹ̀ kẹ kí òun yẹn ẹlòmíì dẹ́ lè mú mẹ́rin pé ah kẹ́ wọ́n ga o ah, àwọn ẹgbẹ́ wọn kọjá olóhùn yẹn nìkan wọ́n mọ̀ ọ́ gbogbo àwa yìí tó tí ọlọ́run sì lè ṣe fáwọn náà tó bá yá subhanallah èèyàn mojú kò ẹlòmíì ládàá mọ́ ẹlòmíì ọ̀mẹ̀rin rí ẹni tí ọ̀mẹ̀rin rí sáà ni ọ̀yà wèrè ìyẹn bí abdulbaki tó kú lọrin jè lónìí igbákejì buhara yín ni ọ̀rẹ́rin rí abàní ọ̀yá máa rin ṣéyìn àtìgbàjẹ́ ọ̀bá mọ̀ sí láwọn ojú kù nínà a lè rí bákan náà ó ní àyà yẹn ohun tí ń sọ ni pé wọ́n ń pa wá láṣẹ pé ká mú àmójúkú nínú wa àwọn èèyàn ó ní wàláhì mo fọlọ́run búra làákùdánnáhà mìíràn èmi ń tèmi o bẹ́yìn ọba ṣe bẹ́ẹ̀ lẹ̀ ṣe bẹ́ẹ̀ ní o afáwọn abdullahi ibùdó ṣe bẹ́ẹ̀ ó lé mi ó sì máa mú àmójúkúò yẹn ní máa mú nínú ìwà àwọn èèyàn ìwà tí wọ́n bá ń wù tí ọ̀dà ní máa mójúkúò ń bẹ̀ tá a bá ti jọ ń ṣe. wọ́n ní tá bá wo hadith yìí kátó hadith ẹ̀yọ̀ kan dáàbì sinmi lónìí inshallah ń jẹ́ ìsinlójú kòkòrò lórí pé ká ròyìn pẹ̀lú ìwà tọ́lọ́lá wọn ni ká máa ṣàmójúkúò ká pàṣẹ dáadáa ẹni tí ọba mọ̀kan mọ̀kan ká máa kọ̀rọ̀ ẹ̀ sí ká máa já mọ́lá rẹ̀ ká máa ṣàyẹ́sí rẹ̀ ká sì máa ṣe dáadáa ká máa fọ̀rọ̀ yoró ọba tó sì dé ìkẹrọ di aláwọ̀ tààrà ni. mísà nínú àwọn ẹni tá ọba kiri náwó fún ni ìgbà tí kèsì àwọn ayéṣà tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná ọ̀rọ̀ ó ṣe kò ṣe nípa ọ̀rọ̀ sọ̀fúnwánú bọ́ọ̀mù àkítọ́lù tó gbé ìyàwó Aisha lọ́nà ìgbà tí yìí wọ́n sọnù odidi lẹ́kì odidi kan ni níbi ogun tí wọ́n lọ jàǹjọ́ yẹn tí ìyàwó àfi pẹ́ lẹ́yìn yẹn lọ́wọ́ á gbé wọn wọn bá ní hmm, hmm, hmm. ìyàwó ànẹ́bí lẹ́yìn tẹ́ tún bá fò èjì bá kẹ́ wọn bá di wàhálà tọ́padà jẹ́ ìyàwó gbélé wọn ti ń gé kúrú kọ́lọ́hún tó padà wá sọ àyà lórí wípé ìyàwó ẹ̀ sasẹ́wó àyà sọ kàlà ọba kìrìsì dìgì bá ní àti ẹgbọ́ ti gbogbo èèyàn irú wọn tó ń jẹun lábẹ́ wa ń kọ́ fẹ́ẹ́ kí wọ́n ní ọgbọ́rọ̀ yẹn léjú ìní fún ọ ní nǹkan kan mọ́ ọlọ́run kẹsàn áyà kalẹ̀ ọjọ́ tó lóru ọ̀la yà tẹ̀lé olùfàlẹ̀ mẹ́kù ọ̀sà àwọn tó lọ́lá nu yín tí wọ́n nígbà láyè tán lówó wọ́n má máa búra kan mọ́ báwọn ní ṣe dáadáa mọ́ tí wọ́n fẹ́ bọ́lọ̀ forí jà wọn ni. ẹ ọba kìdí èmi èmi láyà sọ̀kalẹ̀ adébíyí ni wọ́n ni o ah mo bá forí jẹ́ ọlọ́run mo ti forí jì dáadáa ti ń ṣe fún tẹ́lẹ̀ ní tòun àwọn àti ìfún kéèsì ńlá kéèsì má ní gbàgbé dẹ̀ ìgbà bí gbogbo èèyàn bá ti ń gbọ́rọ̀ yẹn lójú sọ́yè wọ ọyẹ gbogbo ẹni kọ́ dáwọ́ àròpọ̀ yàtọ̀ lè ìwọ́n tó yẹ pa fẹ́ ṣáájú rẹ̀ káwọn èèyàn fi má máa yẹn gẹ̀rẹ́ pé àtọ̀ lé nílọ ọwọ́ àti àyọ̀wọ́ àrùn onídìí kọ́yọ́wọ́ rẹ̀ yóò jẹ́ orí bẹ́ẹ̀ ká mójú kó o ká sì lónú mímọ́. حديث توكي دافي دو ايا حدثنا محمد بن سلام قال أخبرنا محمد بن فضيل بن بزوال عن ليس عن عن طاووس عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم علموا ويسروا ولا تعسروا وإذا غضب أحدكم فليسكت. بن حديث إليه òun náà ká má gbàgbé o eléyìí náà ká sọ dáadáa bá a ti ń sáwọn yòókù a tún wá lọ kì í sínú ibi tí ò ti ní sọnù ní ọpọlọ lọ́nlọ́n Muhammad ibn Salam ó sọ fún wa ó ní Muhammad ibn Fudayl fún wa ní rògbònú Gazwan látọ̀dọ̀ lẹ́yìn látọ̀dọ̀ tọ́wùs tọ́wùs ọmọ kéwù Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma olùdíje ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé allimu bẹ́ẹ̀ bá nímọ̀ tẹ́ ẹ fi mọ àwọn èèyàn àpẹ ni tọ́ bá nímọ̀ tọ́ bá fi mọ̀ yẹn ọlọ́run ó dùn fóun náà nímọ̀ tí ọmọ tẹ́lẹ̀ wọ́n yẹ sírò ẹsẹ̀ dẹ̀ fáwọn èèyàn ẹsẹ̀ rọrùn fáwọn èèyàn wọ́n láàtọ̀ àsírò ẹ má le koko máwọn èèyàn àyíká ọ̀gọ́dì bá àdùkún tí ìbínú bá ti gbé èèyàn kan nù yín fàlẹ́ kọ́ ya dákẹ́ ni tọ́lá ṣe tá ni máa ń rí sẹ́sẹ̀ ń bínú ọ̀rọ̀ téèyàn sọ tí ò ní tẹ́ńlẹ̀ lógún ọdún ó lè wọ́n lẹ́yìn lóhùn tọ́ba bọ́ọ̀lẹ̀ tán kì í ṣe kó mọ́ gbogbo àwọn oníbínú tíbínú bá ti gbó tọ́ba ti gorí ẹnìkan nù yín kọ́ ya fi kíni o kò yá dákẹ́ jẹ́ kọ́lá ṣètánì sábà máa ń rí yẹn lò púpọ̀ hadithi àgbẹ̀yìn wà ń bẹ̀ káti ẹ̀ sanadu hadithi yìí ọlẹ̀ torí lẹ́sùn fún abiy sulaim sẹ́yìn olùhẹ́fẹ́ wọn ni kì í hákíw dáadáa. ìyẹn nìyẹn ṣùgbọ́n àdìsí yìí sọ̀hí òǹlẹ̀wẹ̀ ìrìhì ọlálàáfíà pẹ̀lú ẹgbà wá mi ọlálàáfíà pẹ̀lú ẹgbà wá mi. àdìsí ọjẹ́ àlámọ̀rí ti ń pani láṣẹ ìpèpè kásì káwọn èèyàn nímọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn pẹ̀lú ọ̀nà tó rọrùn púpọ̀ jù. bákan náà ọ̀nà tá a lè gbà tọ́jú ìbínú ọ̀nà ni ká dákẹ́. nítorí pé ìbínú máa fara kalẹ̀ wàhákàtó àlìjáwárẹ̀ tó sí ìrò ẹ̀rí ìbínú máa fara kalẹ̀ tí yẹn bá ti gbẹnu dání pé sáàjì má sọ̀rọ̀ kódà bí tí ọba ti ṣe mú wa tí ọbẹ̀ tó jọ kẹta inú òdì ọ ẹjá tó máa lò ó pẹ̀lú wa ni ká máa omi ẹlòmíì tó bá ti délẹ̀ báyìí tó omi oyí pọ̀ náà bí ọba ti ṣe mú wa dijọ́ kẹta kíyẹn tí fi dijọ́ kẹta pẹ̀lú àánú ọlọ́run ìbínú yóò ti kó láàrin ọlọ́run kò sànù àádọ́ báyìí àdá ọ̀sọ́lọ́ bá ọ̀sẹ́lẹ̀ mọ̀ bá rẹ̀ kan Muhammad wàlẹ̀ àṣàbí àjùmáyìn afa gafari ó ti sábàbọ̀ ẹ ti máa gba kínní ẹ máa depo sínú jẹnẹrétọ̀ ẹ́ tabagere ń tí ọ máa kà láfa ara rẹ̀ tí ọ máa rà á sínú ẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ máa rà á sí ẹ bá ti wò pé ẹ fẹ́ máa gba sẹ́ńsẹ́ńsì náírà káàkiri. ẹ sì wá tẹ̀ sí gbàgbé